G is spelled G double E. Until next time, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hong. Ola Lere. Thank you so much. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Tesco Foods Limited, feeding Africans with healthy foods. Good night, Susan. Oh, good night, sir. Hi. You needed when? Okay, uh, we'll get it done. Guys, we can't leave. We've got to finish the client's order tonight. Tonight? This time? How about some top tea to cheer us up? Tea. Top tea. Only one bag of Topsy makes two strong cups. So taste to know more flavor, enjoyment, Great. friendship, and upliftment. Wow, this is gorgeous. taste to know. Topsy. Topsy. ìjọba kérésì Fresh FM tọdún yìí ó lè kínka wúragàdà búyọ kẹ̀kẹ́ báfẹ́fẹ́ ṣe yíra padà làwọn òbí ti ń gbáradì táwọn èwe sì ń fò fáyọ̀ lọ́dún kérésìmesì tọdún ètò bá wà láyé láti Wednesday ọjọ́ kìíní di Friday ọjọ́ kẹrìnlélógún làwọn èwe ó fi máa rọ́ kẹ̀tíkẹ̀tì wá wo bàbá kérésì Fresh FM nílé orin challenge Ìbàdàn one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ọ̀tún tá a tó fi ṣàfikún tí ó fi dùn tí gbẹ́gbó ju tọdún tó kọjá lọ àkó ojú lọ́nà. àwọn náà Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn la Fresh one zero oh five point nine FM professionalism nurtured by experience. Thank you. bàbá mo kẹ́gbẹ̀ẹ́ o ẹ̀dùn àrẹ̀dá mi lò bàbá. Elédùmarè kó má ṣe dá wa dá bùkátà wa o. má fìyà jẹ mí o má fòṣìta mí o má bá mi jẹ́ ọba rere tó dùn tẹ́lẹ̀ gan dá mi lóhùn bọ́tà máyà mi. má fìyà jẹ mí o má fòṣìta mí o má bá mi jẹ́ ọba rere tó dùn tẹ́lẹ̀ gan dá mi lóhùn ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. let's talk about it let's talk about it with, with yinka ayifale and eob. all right we need to slow down a bit. sẹ́ni kó rọ́ọ̀ṣì bò mí o kò tó wọlé ọ̀rẹ́ jì. Mhm. so tá à ń jiyàn lé lórí. ẹ ẹ náà ní sùúrù kọ́kọ́ tiẹ̀ ní sùúrù náà. mi kò ní kíkà ní sùúrù o kánìkan mọ́ gbẹmí ní mugun o. ọ̀rọ̀ migun kan ní sùúrù à ń bọ̀ lórí. báyìí ká ṣáà lọ skul rárá ni. àní onísùúrù kí ni. ṣáà lọ skul rárá ni. ẹ kàwé. Ah, ah. sórí àwọn èèyàn tó bá ń wọ t-shirt kí wọ́n máa kíyèsí àtẹ ibi tẹ́ ẹ bá ti fẹ́ ra t-shirt ẹ máa ka nǹkan tó kọ síwájú ẹ̀ kẹ́ ẹ tó rà á. bó ṣe fáìn lẹlòmíì ṣe ranjú mọ́. bẹ́ẹ̀ni nǹkan tó kọ síwájú ẹlòmíì òró. adíá fún. adíá fún bàbá mẹ́ta. ọ̀hún ah, oh, weekend offender lọ́jọ́ tuesday ó ní jọ sátọ̀dẹ̀ ká tó mú ọ. bísí kan ló wọ̀ kan jọ kan ó ní náà kọ grab me. ṣé ẹnìkan ò ti wọ tíṣẹ̀tì rí tó sọ̀rọ̀ nípa pé bóyá ó sọ̀rọ̀ nípa pé òun gba short cut make ẹ̀ ó wáá fi ṣe last paper ní examination hall ní yunifásitì kan ṣọmọkẹ́ wọ́n ní kò lè graduate. torí pé wọ tíṣẹ̀tì yẹn pé ń tọ́ kọ́ òun pé àjẹpọ̀ ń jìwé wò. èṣù bìrìbìrì ẹ̀bọ̀ mi o ìwé ìjìnlẹ̀ lẹ́ọ̀kan ìgbà mi lọ. gbé èèyàn wọ grab me ó dẹ̀ jẹ́ obìnrin ó tún wá lọ jẹ́ ìyàwó ilé ó tún wá pọ̀ ó tún wá pọ̀. nínú nínú oore olúwa. nínú oore olúwa níwájú mm. àti lẹ́yìn. ṣé ṣé wọ́n ẹni yẹn ń ta watermelon <laughs> irọ́ àlùbọ́sà eléwé ni. àtẹni wọn ní mọ́tàmẹ́lọ̀ náà. ìbẹ́pẹ ni. àgbọn bàdágìrì ni. <laughs> àwọn kan wá ń wò ó títí tí pé ń ah, tọkọ yìí. ǹjẹ́ ẹ ti wọ tíṣẹ̀tì rí tó kó bá yín. abẹ́ ah, wọṣọ rí tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kọ síbẹ̀. ẹ wo nǹkan tán kọ síwájú ẹ̀ hmm. àbí ẹ ti rí lọ́rùn èèyàn rí tó jẹ́ kó padà já sáyọ̀. kábíyèsí o. ẹnìkan ti wọ am sick rí. am sick. ìsàlẹ̀ rẹ̀ for love so for love yẹn wà. ok ó ti ró for love máa aṣọ sísàlẹ̀. ẹ eh, àwọn yẹn wá ń wò lọ́ọ̀kan pé àwọn akókò pẹ̀lẹ́ o. ọlọ́run amú yín lára dáa ogun tó ti ṣe ò ní gbérí mọ́ o. àṣé for love yẹn eh, ó ti ró máa aṣọ ọkọ ti tọ́ ìpòdókòwò eh, skirt. so bó ṣe wá ń gé ẹja bó ṣe ń gé ẹja tí òun àtẹnìkan wá ń ta kùrọ̀sọ tí ó sọ pé ẹja ti wọ́n nìkan kìnìkan tí ẹ wá ní àyẹ̀gbá ah, bẹ́tọ̀ irọ́ ńṣe àgbà nìkan ẹ wá gbé yẹn e, wá pé ah ó ti hàn ẹ ti sọ tẹ́lẹ̀ pẹ́ẹ́ta rẹ̀. <laughs> tún wà ń sick tó tún wà jọjọ tó tún wà ń kanra. ẹ bá ní rẹ́ni tó ń wọ merry christmas ní april. láyé ká ogun ni o sọmọ kẹ́ni gbogbo dókítà tó wà láyé. àbí kò kò kò wọ ibi tó ya jésù tó adé ògùn wà lórí ẹ lọ ṣọ́ọ̀ṣì níjọ́ christmas. nígbà téèyàn ń kọ wíwíṣu nígbà léyà náà nínú gbogbo dókítà tó wà láyé àwọn dókítà tí wọ́n wo àrùn ọpọlọ. iṣẹ́ náà ṣe o. àwọn ni ó ṣòro dìfìtì jù. reason ni pé tí dókítà tó bá ń wo àrùn ọpọlọ bá sọ pé ọ̀rẹ́ ọ láyìíká àti proof ẹ yóò lé o. ó máa lè pé ah ah o sick. bó o rẹ̀ ọ o. mo ṣe ń wẹ̀ o sick. téèyàn bá ní a ní o sick ọmọ gbà. Ah, ah, ah, mo ṣe bó ṣe dáhùn yẹn gan ti jẹ o ti fi hàn bó sick. téèyàn bá tún wá dákẹ́ tí o sọ̀rọ̀ mọ̀ kọ́ ẹ̀. mo ti dákẹ́ jù symptoms. symptoms. ẹni bá ti. ọmọ tètè ma tí dókítà bá sọ pé bá ṣe ń wò yín àgbà bẹ́ẹ̀dì fún yín kéèyàn mo bẹ̀ yín lórúkọ olúwa. ẹ má gbà bẹ́ẹ̀dì kò síbi tí ń dùn mí. mo gbà mo mọ àmọ́. téèyàn bá tún sọ bẹ́ẹ̀ fún dókítà Mm. ara symptom ni. pé ẹ bó ṣe bó ṣe ń eh, tẹ́wọ́ yìí. ẹni bá sick ẹni bá àwa la mọ̀ pé ẹ sick <laughs> eh, ẹyin kẹ́ ò lè mọ̀. ẹ má wọrí a máa tọ́jú yín. mo ní mi ò sick. kò sí nǹkan kan tó ṣe mí. bẹ́ẹ̀ bá àwọn tiẹ̀. mo ní mi ò sick. Ah, eh, symptom ni. <laughs> àbí kò bínú kúrò níwájú dókítà kò bínú kúrò níwájú kí ni gbogbo ládàá rà náà ò ṣe yẹn wà níyà symptom. <laughs> bàbá náà ń wo wèrè ọlọmọdé aya wèrè so <laughs> ó ti wo wọn fún bíi oṣù mẹ́fà kan wà lára wọn ti ń ya. kàn á máa lọ lé. ó wà ẹnìkan bá ní ẹ ṣe test fún wọn ní ara wọn ti ń ya ó kó wọn lọ sínú classroom kan <laughs> ó wà ya mọ́tò. mo ya sókè yìí o. ó ya mọ́tò oníkìlẹ̀ gbogbo wọn ní mọ́tò ó wà ní ẹ wá ti mọ́tò yìí kó ṣiṣẹ́. Thank <laughs> you lára ganan. lára blackboard. wọ́n wá kó wọ́n wá kó sí. túgì yìí lẹ́bàá lọ ń tì lẹ́ẹ̀ tì tì tì so ìkànnì wọn ò lọ òun nìkan ló jókòó ah inú máa yẹn wá dùn pé àti ọlọ́run tiẹ̀ bó ń ṣe wá ní tó ìwọ tí wọ̀ lọ ti mọ́tò kí ló ṣe ọ́ tó lọ ó ní mọ̀dà kọ́kọ́rọ́ mọ́tò yẹn wà lápò ṣára bàbá gan ya bàbá gan ti sick gbọ́ bàbá mi. tí wọ́n dìde. Ah, ẹ má dá wọn lóhùn. orí gbogbo wọn ni. ó ní orí ó ní àwọn tí ọ̀gbádùn ó ní kọ́kọ́rọ́ mọ́tò tí wọ́n ti mú ó wà lápò mi. jápẹ́ serious lẹ́ẹ̀kan ọ̀ya torí ọdún ti ń bọ̀ ọlọ́run sì fi wèrè dán ọ wò. Ah. bí ìgbà tán pààyàn sí ayé ni. kò dáa. àmọ́ síbẹ̀ náà wọ́n sì tún nírètí. Hmm. torí pé èèyàn ló wà ní mọ́ṣúárì. Hmm. iṣẹ́ ò tí ì tán. ẹni tí kò sí kọ̀ǹdíṣàn téèyàn wà láyé tí ò sí rètí fún. Hmm. àmọ́ tó bá ti di pé wọ́n ti. Mm wọ́n ti tẹ́ ẹ Ah, ṣẹ́gun ibi tó rò lọ yẹn ní agbára o hmm. ipe tí dókítà bá tán bá mú yàn dọ́sípítù hmm. tí wọ́n ní wọ́n ti notice ẹ̀ láti lé pé <laughs> tán bá ń wíru ó máa ń wíru hmm. tán bá mú dọ́dọ̀ dókítà ẹ kúrò lẹ́sà ẹ jọ afẹ́kẹ́ bá wa tẹ̀sí. lágbájá ọmọ wa yìí. bá a ṣe ń wo ọkàn wa ń sọ fún wa pé. Ah, ọ̀rẹ́ wa how are you. I'm fine sir ẹ ń gbọ́ kí ló ṣe ẹ́. sí nǹkan tó ṣe mí sà. o sick. mi ò sick sà. o sick. mo ṣe ń wẹ̀ o sick. Ah, mo ní mi ò sick. Ah, ah. symptom ẹ̀ nìyẹn o ti mọ́ mi lójú o fojú kó mi mọ́lẹ̀ láì jà tìtẹ́lẹ̀. ìgbà tẹ́ ń sọ pé mo sick. o ti fẹ́ máa báwọn náà ṣe ń sọ pé mo sick nìyẹn. o ti fẹ́ máa lagiri. mo sọ fún HR mo ní mi ò sick. o sọ pé mo sick. Eh. ṣẹ́ni tó bá ti ń parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ mi ó máa ń rún mi ah, ah, oh, mo ti understand symptom ẹ nìyẹn o sick àbí. mo ní mi ò sick bẹ́ẹ̀ ni o sick. èmi ni mo fẹ́ sọ fún mi ò sick ẹ mú ìwé wá kí n kọ síbẹ̀ fún yín. pé o sick mi ò sick. mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀. ọlọ́mọdé àwọn parọ́ ẹ̀ mọ́ yẹn. àmín èyàn ò lè wẹ̀ mọ́ tán bá parọ́ ẹ̀ mọ́ yàn pé ẹ mú dáadáa ẹ mú dáadáa o ó rẹ o. wọ́n ní kan tiẹ̀ ti ṣẹlẹ̀ ní kóòtù rí tí lọ́ọ̀yà yẹn plan pé tá a máa ti dé kóòtù <laughs> pé ẹni tó lẹ́jọ́ kó tó ní kéèsì gangan ni o hmm. wọ́n ní tẹ́ bá ti wọ kóòtù hmm. yasọmọ rẹ lọ́rùn. kò sí bẹ́ẹ̀ pé àmúdi ti dé yasọmọ rẹ lọ́rùn wọn a máa rọ ẹ wọn máa kí wọn bá ti ń rọ ẹ wọn máa lọ egun wọn níbi tán parí kéèsì yẹn sí yẹn bẹ́ẹ̀ ni aláàrẹ ọ̀yá alágànná ni ẹni tí yóò bá ti ní kò sí bí òṣè hmm. tí òṣè ní misbehave ibi ẹjọ́ parí sí nìyẹn àti proof ẹ̀ para ẹ̀ yá ó le. àmọ́ bóun náà ṣe mọ́ gbé lọ́nu. kò gbé lọ́bẹ̀ ara ẹ̀ padà yá o. láyìíká ṣé ẹni tí ó fẹsẹ̀ rìn tó wá ń dúró fún tábìlẹ̀ sóhun náà sì kì í. ọ̀rọ̀ burúkú lélẹ́yìí tó sọ yìí ìyẹn ti ju síìkì lọ kò dúró fún traffic light o. èèyàn tó fẹsẹ̀ tóun náà dúró fún traffic light pé yóò tán red ṣébí kò fẹ́ rúfin ìjọba ni. mo sọ̀rọ̀ ti drive <laughs> mo mọ̀ sọ̀yún mo sọ̀rọ̀ ti drive drive through fún ẹ. mo mọ̀ sọ̀yún. téèyàn bá fẹ́ ra nǹkan ẹ mọ́tò máa tò tẹ̀lé ra wọn tẹ́ bá ti débẹ̀ ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ fún spíkà bẹ̀ yóò sì wọ́n ò dà fún ọ̀rẹ́ wa bá tẹ̀lé mọ́tò bí mọ́tò ṣe ń sún. lòun náà ń sún. mọ́tò ṣe ń sún. òun náà ń sún. mọ́tò ṣe ń sún. lòun náà ń sún. nígbà tó kan òun ló dúró òun náà sọ̀rọ̀. hr one kankan ṣe sírùngbọ̀n ẹ yìí o. Ah. ó ṣe dàbí um, brush alago yìí ó dára. irọ́ o kò jọ brush alago kankan ìbílẹ̀ lọ́jọ́. tètè yàn bá rí fa ó ti bọ̀ ó máa ṣe for pot. Ah! kankan hr á ṣe fún ọ ẹ. níyàbá gba sálárì. a wọ́n ní kankan yín á ṣe rùgbọ̀n yín á ṣe fún port á ṣe eh, body port. n tó hr n tó lè ṣe fún rèé mú fọlọ́run bá bẹ̀ ọ́ tó bá ti ń di ọ̀dì twenty nine ní kò pa dátà rẹ̀. Eh. dátà ibi báwo. ẹ bá pa dátà rẹ̀ ó ti tán. owó mi ni fóònù máa wà. àyọ̀yọ̀ ah, torí ah, kó tó rí dátà yóò rí December thirty first o mm. ti mọ́ṣù kọkànlá jẹnu. o ti tán ni. mi jẹ ní fi fóònù mi sí tòsí. Ah, ó ti yé ní tí ó ṣe mm. lọ sọ́dọ̀ bàbá àkàntà ti lókè. ọ̀gá èdè fine. ìdè fine. ọ̀gá èdè fine. ọ̀ wà fóṣù kan. how are you. i'm body very well. how's your people. ọ̀gá my people dem dey fine. people. my people dem dey fine. people not fifu. fifu. ah. fifu ah, ah ọ̀gá you never understand me. okay greet your people. tó salamu alaikum jama'a adike Nigeria muna gaisuwa daga cikin fresh fm one zero five. mama fi chicken si wa mọ àti kọjá chicken. àwa àwọn ṣe chicken. mo ní láti inú fresh fm gbogbo wa kọ́tàkọ́tà la ń kí àwọn èèyàn wa nílé tó ọkọ̀ tí gbọ́ wa nìyí ó lè pè wá lógúnfe tó ti kọjá chicken. tó mọ́ríkà kò dẹ̀ sọ́wọ́n rárá wa tó mú bára kẹ̀nẹ̀ let's talk about it. tó mú ní bára ṣe kíni. Ah, ah, a ti nìyẹn. ok arúgbó ní bára ni wa. ibi kò sí yẹn. I never say so. to mun fara let's talk about it kenan ku saurara sosai yau za ku ji daɗin mu sosai domin cewa a yana nan EOB yana nan ya sa ku dariya kuma ku saurara sosai Fotewu shi ma yana nan wurin ni ma ina nan kusa da ku duk mutanen mu a sabo sabon gari har zuwa Ojo Bodija farabalẹ̀ maniya ta ló di òkúta sọ̀rọ̀ rẹ̀ tó ló di òkúta sọ̀rọ̀ ta ni sísanjọ́ ta ló di òkúta sọ̀rọ̀ rẹ̀ oní ah, ah. dikuta. dikumuta ni gbogbo ìyàn. Oh. ní kuta ẹẹ eh, gbogbo àwọn ètò ń gó wá ní. kọ́mọ́rò kò bọ́ yà á gbọ́ ìṣẹ̀dá wa ń gbọ́ ń tọ́ ń nana ń tọ́ sọ yẹn kọ́ o fẹ́ pè tán o fẹ́ sọ pé nànà títì ni wá àbí. nànà títì. ọ̀gá alábàárẹ̀ kọ òkèlè bíi pé ìyálé ogun ìyálé gan kíkiri ló kiri o. tani ìyálé. láti ẹ kí mọ́lá bá mi sọ fún àwọn àwọn ọ̀rẹ́ mi pé ní èdè Haúsá pé kí wá fún tíde kí wá fún bàdà Christmas o. okay so, you hear the thing wey you talk. i dey hear oga. oya wetin him talk. he say make make i tell our people from Sabo zuwa ojo make dem carry their pikin come for fikin. father christmas pikin ne pikin abi eh oya tell them to mutanen mu idan za mu fara father christmas daga december 1st shine father christmas shine zai dawo daga can kasan rome ku kawo yaranku daga gida ku zo ku duba kuma akwai abin da buka síríà ni láwọn. gbogbo nǹkan ni gbogbo nǹkan ló lè sọ máa fi ọ̀rọ̀ búkà rọ wa. mo ma búkà fúnra rà mi ah, ah. us ló dẹ̀ wà. bẹ́ẹ̀ Atlanta ló wà. mo ní àwọn fún ọ ní ọ̀bùn ni ọ̀bùn bẹ́ẹ̀ ni. òun ni búkà. a lè fún ọ lọ́bùn. ara ọ gift. ẹ̀bùn kí ni buka. mo ní kó wọn máa mú a máa fún ọ ní ọ̀bùn. ẹ kí ni búkà tó sọ ń bẹ. kí ni ah, duk yaran ku gogoi ọmọ yín kẹ kó wa ní bí. ọ dárúkọ o kọ́ mọ̀ fi rọra o má parọ́ ọ dárúkọ o. sẹbi búkà tó wà ní ìlú òyìnbó ni. Hmm, tó wà ní ìlú gẹ̀ẹ́sì ni tó wà ní bẹ́ẹ̀ yẹrun kan ni. so you don finish. ah i never finish oga mo ni. oya oh, finish. so. <laughs> za mu jira ku idan za ku kai yara akwai masu wasa akwai mai hoto za ku ɗauka hoto kuma za ku ji daɗin kanku akwai kowane irin minerals da kuke so yoka wani aku yoka wani aku mo ní gbogbo àwọn tí ẹlẹ́rì dòdò kọ́tà pátá tó bá fẹ́ mu ó máa wà níbi ó máa gbádùn ara ó máa yẹ fọ́tò. ṣé tó máa wá àbí. yẹ bẹ́ẹ̀ ni. ẹ eh, sọ pé wọ́n tún máa gun bẹ́ńtẹ́ wọ́n máa gun wọ́n máa gun bẹ́ńtẹ́ wọ́n tún máa gun bárúkàsù wọ́n tún máa gun bárúkàsù àti. ọ̀nẹ́ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa bó ṣe ń ṣe yìí ọjọ́ ọmọge àyà <laughs> ọlọ́run máa ń gbọ́ aṣọ tó. Gani ọmọge àbí. onílé ẹkú létà mi ti lọ ọmọ yìí èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa jí lè torí pé ajá òṣùpá ni mo fi ń bóde fọlọ́run ọba ìbà olúwa ìbà yẹn tó ń tí ọ̀sẹ́ rẹ̀ rìndínlógún tá a fi dálẹ̀ odò àyínbí omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jòmọ́ lọ́wọ́ jọjọjọ mm. bàtà ọwọ́ ìbà tẹ́ dé àtẹlẹdẹsẹ̀ ìbà rẹ̀ hero ní kójọ máa wọ̀ wálé wà tàtà. ìlú jùmọ̀ká ti gbogbo ayé ń pèlẹ́ nìkan ọ̀ṣọ́ jagunlabi ó ń para lé bí ẹni ń para ogun dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé jakunlẹ̀ mẹ́ta àti bẹ́ńgà owó bàbá mẹ́ta. mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé ọláyínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi ẹ káàbọ̀ nírọ̀lẹ́ sí orí ètò yín let's talk about it àjọrò la pé ọlọ́run. ògo ni fọkọ rẹ kò sígbà tá a bá gorí ẹ̀rọ àgbàgbé tá a ní fìbà fọlódùmarè ọ̀rọ̀ à ń gànà tá a ń sọ lẹ́ẹ̀kan ó mm. jẹ́ kí n rántí àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ láyínká pé bí àwọn èèyàn bá péjọ tí wọ́n bá ń yin olódùmarè mm. mo ní àwọn kan péjọ wọ́n ń yin olódùmarè rí mm. ibi wọ́n ti ń sọ̀díwù kẹ́ fọ́lọ́wọ́n ba mm-hmm. ni wọ́n kẹ́fin pé ẹnìkan dàárín wọn láyínká tó bá gbàgbé aláṣọ kan ni mo pè lọ́dún náà mo ní aláṣọ kan náà ń jó níwájú olódùmarè àmọ́ lójú àwọn tọ́lọ̀ ń gbà fún kò yẹ kí aláṣọ kan jó torí pé ayé rẹ̀ ọ̀dà kí wọ́n ní kí ló aṣọ kan tó fi ń jó òun náà wá ṣàlàyé fún wọn ó ní ọlọ́run ṣàánú òun ó ní lóòótọ́ aṣọ kan lòun wọ̀ bóde kọ̀la òun sì ní bẹ lọ́rùn òun àmọ́ ní gbogbo ọ̀nà ọlọ́run ṣàánú òun torí pé àwọn kan wà tó jẹ́ pé àkísà ni wọ́n fi kọ́ra hmm. nígbà tí alákísà náà gbọ́ láyínká gbólóhùn hmm. náà jó níwájú ọlọ́run hmm. alákísà náà ràn bí òkòtó ayé wa farabalẹ̀ jókòó wọ́n náà wọ́n tiẹ̀ gbọ́ta láṣọ kan tó jẹ́ pé bódì kọ̀lá ní bẹ lọ́rùn rẹ̀ hmm. àmọ́ ṣé ó yẹ kí alákìsà náà máa fìbà fún Olódùmarè hmm, hmm. ṣé kò yẹ kó máa bínú sọ́lọ́run lójoojúmọ́ pé pẹ̀lú bóun ṣe kàwé tó bóun ṣe rìnrìn àjò ayé tó àkìsà lọ́tọ́ sóun nípìn tòun àmọ́ gbàtà alákìsà náà ó sọ̀rọ̀ àwọn èèyàn rọ́gbọ́n mú bẹ́ẹ̀ o ó ní ní gbogbo ọ̀nà lọ́lọ́run ṣàánú torí pé àwọn kan náà wà tó jẹ́ pé ìhòhò ni wọ́n wà ah, ah. nígbà tó ní ìhòhò náà gbọ́ ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní ran bí òkòtó ó sọ bí wùkẹ́ ó ń gbin Olódùmarè àwọn èèyàn wá farabalẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n náà àti ẹ̀gbọ́ta aláṣọ kan àgbọ́ta àkísà ṣùgbọ́n tó níhòòhò yìí ìwọ igan ló yẹ kó o bínú sólódùmarè jù ah. kó o béèrè pé ṣé ìpín tọ́tọ́ sí ọ ní ayé rèé hmm. pẹ̀lú gbogbo ìlàmìlaka rẹ láyé hmm. pẹ̀lú gbogbo ìrìn àjò rẹ láyé hmm. èyí sì ìṣọ̀lẹ̀ ṣé ìhòhò ló yẹ kó o máa rìn kiri ah, ah. nígbà tí yun náà ó sọ̀rọ̀ kò tiẹ̀ sọ pé à ń kó wa wà ń ta ń jó ni oníwájú olódùmarè o ti sọ̀díwùkẹ̀ ti sọ̀díwùkẹ̀ sọ̀díwùkẹ̀ ó ní ẹ wo ọlọ́run ṣàánú òun hmm. ó ní ìhòhò lòun wà lóòótọ́ àmọ́ hmm. àmúdi òṣòun hmm. ó ní ṣèbẹ́ nìkan lọ ya wèrè ó ní tó sì tún wà ní hòhò ó ní tó jẹ́ pé bó lọ sórí àkìtàn wọn tó mọ̀ ṣe háì háì ẹlẹ́kúrò bẹ́ẹ̀ ẹlẹ́wọ̀dẹ ní ẹkọ ẹgbàbọ ẹgbàlógún wèrè oníṣèbá wọn kan ló wà bẹ́ẹ̀ oníṣàwọn yẹn lè jó níwájú ọlọ́run àmọ́ nígbà tí alámòdì tún gbọ́ láyínká òun náà sọ̀díwù kẹ̀ níwájú olódùmarè àṣé kò sẹ́ni tó wà láyé tó lárò jinlẹ̀ tí ò ní ọ̀nà ọpẹ́ tí ò fi mọ̀ dúpẹ́ lọ́wọ́ mm, ọlọ́run mm. nígbà tí àwọn èèyàn tún rí wọ́n ní agbọ́ta láṣọ kan wò mm. agbọ́ta lákìsà agbọ́tò níhòòhò àmọ́ sọ yẹ kí wèrè jó níwájú ah, ọlọ́run wèrè tí wọ́n ń lẹ̀ lókùúta ah, ah. ìwà aláǹgànà ìwọ gan ló yẹ kó mọ bú olódùmarè jù mm-hmm. àkúmọ̀ bóyá iṣẹ́ ọwọ́ rẹ náà ló fà á àmọ́ mm-hmm. freedom ó ní kò sẹ́ni tí mú un ṣẹ̀ṣẹ̀ jẹ́ láti gàbọ̀ ni <laughs> ẹsẹ̀ lòun sì fi rìn oníbòun wà yìí ìbàdàn lòun wà òun lè kó ẹsẹ̀ lòun sì fi rìn lójú ẹni táyé ń ṣe èkó òjìnà ó ní ṣe báwọn kan ní páńpẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tí páńpẹ́ ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ tí wọ́n fi akọ̀fù mú mọ́lẹ̀ mm. tó jẹ́ pé tó bá fẹ́ ṣe gá ìbọn ni wọ́n fi mm. tẹ̀lé wọn tí wọ́n bá fẹ́ ṣẹ̀yọ́ ìbọn ni wọ́n fi tẹ̀lé wọn ó ní kódà nígbà míì wọn mm. ìgbà kí lọ́ọ̀yà ó yọjú sí wọn wọn ò lómìnira ó lóun sì lómìnira jà wọn yẹn lọ àmọ́ ńgbà táwọn yẹn náà gbọ́ eh. nínú tán fà wọ́n pamọ́ sí yìí mm. wọ́n ní fúngbà díẹ̀ ni o eh. ó sì ní ìrètí tá fi fà wọ́n pamọ́ wọ́n ló ṣeé ṣe kó jẹ́ pé nítorí tí ń bọ̀ lọ́la mm. la fi fi àwọn pamọ́ kí ewu lè bá kúrò lórí mm. àwọn kó tó di pé orí ọ̀hún tà wọ́n lọ́wọ́ wọ́n ní ṣèbí ní àhámọ́ eh. òun náà ni Joseph wà ó jáde kúrò bẹ́ẹ̀ di prime minister nílẹ̀ òkèèrè mm-hmm. àhámọ́ lẹ́nìkan náà wà ní Nàìjíríà ibẹ̀ ni wọ́n ti pè kó wá jàre Nàìjíríà odidi ọdún mẹ́jọ Nàìjíríà fi sí láyé ká ṣó ti gbàgbé story ni ah, ah. Eh? ó ní ṣe bẹ́ẹ̀ yẹn náà làwọn náà táwọn bá kúrò ń bí ẹ tí tọ́lọ́run ti pèsè fáwọn táwọn ti lọ bára wọn ní gbogbo ọ̀nà làwọn sàn ṣẹ́ni tó wà lọ́spítù torí ẹni tó wà lọ́spítù ni ò lè lẹ́nu ọpẹ́ ah, ah. tí wọ́n hàngi apá tí wọ́n hàngi ẹsẹ̀ lẹ́ni tí ọmọ déètì òní láyínká mm. tí ò sì mọ yago tó wọ́n ní sáwọn yẹn lè dúpẹ́ lóhun àjò ọlọ́run mm. àmọ́ ńgbà táwọn náà gbọ́ pẹ̀lú má ṣe hàngi apá àwọn àtẹsẹ̀ wọn láwọn dúpẹ́ lọ́wọ́ olódùmarè wọ́n ní ọlọ́run ṣàánú àwọn gan jó mhm. wọn nítorí pé n tó ń ṣe àwọn yìí àti mm. kọ́ pé àyà yóò pa àwọn àlejò ìbẹ̀rù bójú ni wọ́n fi sákòrò kọlọ́fín wọn diabetics àti gbogbo tó wà lára àwọn hypertension àdá wọ́nrẹ́wọ̀nrẹ́ yìí fúgbà díẹ̀ ni mm. ó wà ní àlejò ni yóò sì bá wọn lọ nígbà bá lọ tán mm. àwọn tún wá sọ̀ níwùkẹ́ torí pé ní gbogbo ọ̀nà ọlọ́run ṣàánú àwọn ṣé báwọn èèyàn ló wà ní mọ́ṣúárì láyínká fúnra wọn ni wọ́n wọ ṣòkòtò wọn mẹ́ni bọ́ ṣòkòtò lára wọn fúnra wọn ni wọ́n wọṣọ wọn mẹ́ni tó bọ̀ṣọ lára wọn àwọn ni wọ́n di aago wọn mẹ́ni tó gba aago lára wọn fóònù ń dún ẹni tó ní fóònù sì lè sọ̀rọ̀ láyìnká aago hmm. lù aago hmm. lù ara mọ́ṣúárì ò lè complain hmm. lára àwọn tí ò lè sọ pé ẹ dá mi lóhùn òun lè tó wà ní mọ́ṣúárì bẹ́ẹ̀ sín bẹ́ẹ̀ sín kò sí ní tó kàn án ibi tí ó sì wà nù tó bá gbé apá báyìí ibẹ̀ náà ni ó wà bí wọn bá tún sọ wọn dá apá ń padà bí ó ṣe wà títí kan kése nù hmm. àwọn yẹn nìkan ni ò lẹ́nu ọpẹ́ àwọn tó wá ń gbọ́ wa lọ́wọ́ hmm. tí wọn kì í ṣalákìsà hmm. àwọn tí ò ń ṣaláṣọ kan àwọn tí ò sí lọ́gbà ẹ̀wọ̀n àwọn tí ò sì sí lọ tí wọ́n sì mọ̀ pé oore ń bẹ fáwọn lókè èèpẹ̀ mm. ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí tó sílẹ̀kùn ọjọ́ òní tí ò sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ ọba tí ó tilẹ̀kùn tí ò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ mm. ọba tí ń fọba jọba tí ń rọba lóyè mm. gbẹ́ ga tún rẹ̀ nìkan sílẹ̀ afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹ̀ adúró tini nígbà alẹ́ bá rọ ọba tí ń fẹ̀yìn pọ̀nyìn nígbà tilẹ̀ bá ń pò yìí torí kótọ́kótọ́ lajá ayé ńlá mi àmọ́ ókù ókù nìbọn tìwọ́ lódùmarè ń ró n tó wá fi ń jẹ́ ọlọ́run kò lè yẹ mẹ́ta hmm. o sì pé nìkin hmm. o lágbára yìí o tún lágbára ọ̀rọ̀ wọlá ṣe yóò wá jípọ̀jọ́ kúdà hmm. a lè wí lè ṣe ni a lè ṣe lè wí ìwọ ni wọ́n ń pè ní awímọ̀ yẹ òun asọ̀rọ̀ má tà sí asọ̀rọ̀ má yẹ agbénisókè téńté fini hàn ayé má fini hàn láhàn pa òjìlógo ṣògo ní ògo tó ju gbogbo ògo ayé lọ ọba tó ń pe ògo jáde láti inú òfo a ní ọmọ olófo ni wàá lọ́mọ ológo ni ọba tó ń sọ àmúsìn di àpésìn àwọn èèyàn ní àmúsìn ni ìwọ ní àpésìn ni ó kọ ẹni tí ó bí léèrè tó bá lóde òde tó bá sì lóde òde àìdè rẹ níjàyà tó bá dé tán ìkàyà ni ó bá ṣoore kàyàn lára fúnra ẹ ló lóyún ara rẹ ó gbẹ̀bí ara rẹ ó sorúkọ ẹ lórúkọ tó pọ̀ rẹpẹtẹ aramẹ́n ló kọ rẹ arohim ni ọ́ amọ̀líkì ni ọ́ akudus ni ọ́ asalam ni ọ́ amumi ni ọ́ amuyami ni ọ́ arujaba ni ọ́ arukoha ni ọ́ agafa ni ọ́ bá ti ń forí jẹ̀dá ìwọ ni wọ́n pè ní zọ́ọ̀lù jalali walikiram fún Mósè ló kọ oníwọ̀ ń jẹ́ Jehova oní ọlọ́run Abrahamu ni ọ́ ọlọ́run Isaki ọlọ́run Jacobu ó ní àwọn ọkọ rẹ tó ń pè ní Jehova ni wọ́n mọ̀ gbàmú wá ń ṣèwádìí pé pé kí ló ń já Jehova mo rí i pé ọba tó tó tán ni ó hmm. tó jara rẹ̀ gbé ẹkùn tagiri gbé rẹ̀ níjà n tó ṣe òfin hàn yàn hmm. aríran jùlọ lọ olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé abájọ tó kun fi rí ọ tó sá hmm. tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn tókè ńláńlá ń fò bí àgbò òkè kékèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ ń wárìrì níwájú Ọlọ́run Olódùmarè ta ni tí wọn ò ní yìn ọ́ erùpẹ̀ lásán tó ṣe léèyàn bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ tì sígbó Ọlọ́run lòun fẹ́ gbé sójú ọ̀nà ó kọ ẹni tí ó fẹ́ yẹ ọ tó bá lóde òde Olódùmarè àìtí ìdè rẹ náà ní fún yẹn rẹ̀ níjàyà ọlọ́run ni ó kì í ṣe èèyàn rárá ọ̀bánirin kíyàwó tán ọ̀bánin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó ń bá àyàn lórí ẹkún tí ó sì tó fi testimony jìrọ̀ rẹ̀ fún ni ọ̀gbàmùgbàmù ni ó ojú ọ̀run tí ò ṣeé gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmùgbàmù ni ó ojú ọ̀run tí ò ṣeé gbámú ìwọ ni gbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fayé hàn yàn ọ̀gbàmùgbàmù ni ó ojú ọ̀run tí ò ṣeé gbámú mm. ìwọ ni bàbá àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbàyà ayé ọlọ́run ló kọ́ o Jehovah lọ́mọ jẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run tó tóbi. EOB. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣèyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀làdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀làmítúyè àti dr olúyẹmí fáṣínà àwọn orí adéjọ́ náà ní baba wa kábíyèsí his imperial majesty ọba lamidi adéyẹmí ikú baba yeye aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjí ògúngún ní sọ wá ọba sálù adétúnjì double drop ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá. ní gbogbo ọ́fíìsì life plus foundation international ẹ lọ ra ti yín bẹ́ẹ̀. ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn. láàbọ̀ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀ ralẹ̀ kọ́lé alárànbarà lé lórí ó yá nílé iṣẹ́ tó ta ojúlówó lẹ̀ rẹ́kí property ilé iṣẹ́ kààrọ̀ ọ̀tọ̀ ni tó ṣe ń fọwọ́ sọ̀yà fún tọ́rọ̀ bá dọ̀rọ̀ káralẹ̀ sí gbangba lówó péréte plọ̀tì ilẹ̀ kan tí wọ́n tà ní six hundred thousand tẹ́lẹ̀ ní honeycomb garden tó wà ní igbó lóyìn ọjọ́ nìbàdàn ó ti di four hundred thousand naira báyìí èyí láǹfààní láti jẹ́ kí gbogbo mùtúmù wá ralẹ̀ kọ́lé lé lórí gẹ́gẹ́ lọ́nà tó wọ bẹ̀ pẹ̀lú iná ọba tó dúró re gbogbo lẹ̀ wọn lóní of all ọ̀pọ̀lọpọ̀ àwọn òtọ̀kùlú ìlú ló ti gbé ní honeycomb garden àǹfààní wà láti san fifty thousand naira sílẹ̀ tó sì mọ san yòókù pẹ̀lú ìrọ̀rùn rẹ́kì properties ó pẹ́ tán ti wà àti máa ṣe bọ̀ wọ́n kójú òṣùwọ̀n wọ́n wà ní thirty seven ọ̀yọ́ road providence court ajibade ìbàdàn pè wọ́n sórí zero nine zero two eight six one six five zero three ra èyíkéyìí ilẹ̀ rẹ́kì properties pẹ̀lú ìrọ̀rùn lówó péréte. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. la fẹ́ ṣe sọ̀rọ̀ fẹ́mi báyìí ò wọ́n lọ. sori ibi tó gbọ́ headphone mi lọ. n kọ́ ló ní ó pélé tòlótòló fún ẹ yẹn ó pélé tòlótòló fún ẹ. ẹ look away. ọ̀rọ̀ ẹ ti sú mi ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ báyìí. Ah, fẹ̀mú o fẹ̀mú o ọlọ́run ti ń gbàkóso díẹ̀díẹ̀ ṣé lórí ọ̀rọ̀ ẹ̀. Ah, ọlọ́run orí òkè yọ gbàkóso tán lórí ìfẹ́ mi tán yẹn ọlọ́run ti ń gbàkóso. láti ẹnìkan send message sí mi láti Òṣogbo hmm. wọ́n ní kí n sọ fún pé n tó bá mu kó mọ̀ mọ́ mọ́. ṣé lóṣogbo. wàláì. kí ló dé. wọ́n ní ó ṣe máa ń rìn wọ́n ló máa ń rìn bíi robocop. ẹ eh, ẹ ná ọmọ ọmọ rìn ọmọ rìn bẹ́ẹ̀. no ó máa ń rìn bíi robot wọn ti parí iṣẹ́ lára ẹ̀ ni. gbẹ́nu sọ̀n rọ́bọ̀tì ti bátìrì ẹ̀ lónìí. ní o tẹ́sẹ̀ wọn fún o tí ì dé bó tẹ̀sẹ̀ ẹ̀ dáadáa ni. mo wà ń sàlẹ̀ ńrọ̀lẹ́ àná ló fẹ́ fo títì. Ah. àbẹ́ ni pé atẹ́gùn ní direct ẹ̀. Ah, fífo títì rẹ̀ lásán èèyàn máa ń fi ẹ̀mí tọ̀ ni èèyàn máa ń fi ẹ̀mí tọ̀ ni. Ah. fún mi nọ́mbà ọlọ́run ò ní jẹ́ kó tún nǹkan tó fi máa mú nǹkan mú àbúrò rẹ̀ kọ́ ẹ̀gbọ́n rẹ̀ ni o. ń gbọ́ sẹ́gbọ́n ẹ̀ ní àbábọ̀ rẹ̀. ẹ̀gbọ́n rẹ̀ ni o. fún mi nọ́mbà kò sí ní Spain nìyẹn tọ́kì ló wà. kọ́ tí ẹ bá fi ọ̀rọ̀ àmì ṣàwọ́ kọ́ ṣe. Ah, ah, nǹkan bàjẹ́. Ah, kán fọ̀rọ̀ tiẹ̀ ṣàríkọ́ àwòkọ́ṣe. ọ̀gá jí lóde. òkú alẹ́ àná dára yìí ibu yẹn wà ní o fi ọ̀rọ̀ mi ṣàwọn kan ṣe o fi láàmì tọrọ. o fi láàrẹ tọrọ. òkú alẹ́ ànádà láàyè. <laughs> tó bá kú kéèyàn fi ọlá rẹ tọrọ kéèyàn kú lọ convention. <laughs> àdúrà tẹ̀tẹ̀ àdúrà tọ̀dọ̀ mi ti gbà látọ̀dọ̀ àtọ̀dọ̀ kàlẹ́ndà. Ah, ah, àmọ́ kò ní ìdí sísọ hmm. zero zero three two three two one zero five nine apes fabrics adúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ẹrù tẹ̀ ń kó fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ eh. ah, unique fabrics aṣọ yín náà ti dé àǹkárá eh. tó jẹun dénú ni wọ́n kó fún wa eh, gbági nìbàdàn ni àwọn méjèèjì ti ń ta aṣọ tó dáa fáráyé. mi ì ní ọ̀rọ̀ sọ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́fíìsì mọ́ sóríjọ́ tí mo ti suggest fún láyínká pé ramonsin ìjọmọ tẹ́sítì bó tẹ̀ tí lèmi náà gbádùn. mo wá ọ wá ọ wá ní hmm, hmm, òun ti gbọ́ n bò di ọ̀sẹ̀ kejì mo ní láyé ká ya àfi gbogbo ara gbádùn lọ títí ramonsini tọmọ test wa ni ọ wá ní hmm, n fara òun kọ́ mo ní tí tí wọn kún sọ bẹ́ẹ̀ nsàlẹ̀ lánàá. mo fún kọ bu yín kala sí. ṣe dadi àwọn tí wà òkè ti pẹ́. ti pẹ́. o ti pẹ́ àwọn náà nà kùnà wá. <laughs> láyìíká tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìjẹ̀gbọ̀n yóò mọ wọnú ọ́fíìsì ẹ̀yọ kọ̀ọ̀kan lọ ni yóò sì mọ dájọ́ gbọ́n lé. ẹ̀sẹ̀ yà tó bá mu gàrí lọ́jọ́ mọ́ndé. mọ̀yá ah, ah. ọjọ́ kan mo pe ìràwọ̀ ah, máa ń wá kásà sẹ́yìn sẹ́yìn láyìíká. pọ́tébù. níjọ́ kan la fẹ́ ṣe program. ajá wọn mi máa ń gbéra ní. barabalẹ̀ níjọ́ kan la fẹ́ ṣe program mo bá ní à ọgá ẹ jẹun lèmi bá tiẹ̀ ń pìtì ẹ̀ nílọ níbo òun wà nǹkan jẹ òun wà nǹkan jẹ. wọ́n ń jẹ sàmúlẹ̀ náà lè di. nígbà tí wọ́n padà jẹun. èmi ń jẹ sàmúlẹ̀ mò ń lè di. nígbà tí wọ́n padà jẹun pọ́tẹ́mù lẹ́nu ẹ̀ kí lọ́gá rẹ̀ jẹ. iṣu sísun àtẹ́pọ́ láyé sóògùn. wàhálà rẹ̀ kúra yìí tó wù mí jẹ mọ́ jẹ. lọ́wọ́ ń bèrè tí mo tó dì mo ní ntòun mi jẹ mọ jẹ kọ̀ọ̀kan ọ́ kọ̀ọ̀kan ọ́. yusuf sabala àbí àdá láàmú. ntòun mi jẹ mọ jẹ. ló fi mo ní. atagígún ni kìí ṣe yọ. atagígún mo ìsọkúsọ lásọ lórí rédíò lórí ìtura. ọjọ́ mi lódún mọ́ látọjọ́ tí wọ́n ti fi ògì jẹ búrẹ́dì ogi baba ni o ogi baba ogi baba Ọlọ́run ti ẹ ṣe <laughs> láyé ká sọ tòótọ́ Ọlọ́run ó yẹ mọ gbégbá ọpẹ́ lọ́nà tó yára ọ̀tọ̀ ni. <laughs> ọlọ́run kan ṣàkẹ́ ọ. àní mo mú gàrí ń sàlẹ̀ lẹ́nìkan kọjá ní ah, ó ga o ayéfẹ́lẹ́ tún lè jẹ́ kan gidi síkùn ara ẹ̀. sẹ́ńdẹ̀ kọ̀ọ̀kan ó yẹ kó máa gbégbá ọpẹ́ lẹ́ẹ̀mejì kí sábì tó parí. mo á pè padà mo ní tó wù mí mu mo mu. Ah, yínká wá ó ga fún yín ẹ̀. kò tí ṣe é predict ó lè ó lè dé kó kí láàárọ̀ kó ní hmm, níjọba ti dún bíi jìtá bèjì tàbáyé èmi ì sọ̀rọ̀ sí mọ́ mo gbé kọ́kọ́rọ́ mọ́tò mi mo rọ́ jáde kúrò náà <laughs> ó tún jìnnà lẹ́mọ̀ sẹ́gun mo lọ wà mo ní èmi mọ̀ ti rìn jìnnà ń gbà tí kí ọdún ti dún bíi bẹ́ẹ̀sì jìtà mo ti hàn. ọjọ́ tí dáàdì bá wọ kámù tó bá pàdé dáàdì à. bẹ́ẹ̀ ni pé òun àti Michael jọ jagun mọ́júmọ́ ni kì í ṣe jọyìn. wo jápẹ́ bùn. iṣẹ́ wa ìlẹ́gbẹ̀ẹ́ jápé ẹ̀bùn <laughs> yín kú sẹ́. tí kálukú náà ń bẹ lára ẹ̀. ó sì fẹ́ràn kó bọ́mọdé ṣeré ooo mo sì mọ tí mo lè fi tù ú <laughs> tí wọ́n bá ti bínú ṣẹ́gun ló ń bí mi lọ́wọ́ ṣẹ́gun ló ń bí mi lọ́wọ́ ṣọmọ ìgbà wà lórí íńtánẹ́ẹ̀tì tá a máa ń tó gbowó bí ọmọ sùkúl. ọ̀gá. ó mọ fi ẹ̀mí sọ́nà pé wọ́n lọ wọ́n mọ̀ jẹ́ kẹ́nìkan kó bínú kó tó ṣe pé ọ̀sán kalẹ̀ torí tó bá ti ń sọ̀kalẹ̀ bọ̀ gàràgà tó bá ti ń lọ́nu mọ́tò straight <laughs> kò sí show mọ́njọ́ náà àmọ́ kápò tiẹ̀ dúró tó rẹ́rìn-ín tó juwọ́ <laughs> olúyọ̀lé kọ́lọ́mbà mú ìpè búkúkú rojú olúyọ̀lé olúyọ̀lé ò ní yóbi kọjá nǹkan kan lónìí nù. ṣé ẹgbẹ́ kọ́. Agbe. gbé. ọ̀ya ìgbé. ẹ jẹ́ zero zero three two three two one zero five nine. zero eight zero seventy seven seventy seven ten fifty nine. zero eight zero nine. ẹ mọ ẹ mọ mind o ẹ mọ bínú yínká efẹlẹ lórúkọ. mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan eob olùṣègùn bámidélé ẹni ìtàn. èmi ọmọ yìí léwédú. èmi ọmọ yìí olódù. official service. Hmm? àwọn náà bẹ official service nǹkan sọ́wọ́n dárúkọ wọn mọ̀. rántí ẹ rántí ẹ àti ah, ah, mẹ́tọ́nù. ẹ̀yin náà mọ̀ ń gbìjà ẹ̀yin náà mọ̀ ń gbìjà njẹ́ olóde olórí fúyẹ́ bíi abọ́ ayọ́. ẹni ẹjọ́ yín kọ́ mi mi jagun ara mi tí mò ń jagun ológun. wọ̀gán mọ̀ <laughs> ogun jogun lọ. bẹ́ẹ̀ni. <laughs> ogun jogun lọ tó fi mú ìyá ìjẹmọ́ sáfún gbọmọgbọmọ ìyá ẹ̀jẹ̀ sáfún gbọmọgbọmọ. ó gbé ìyá àjẹ gbé skp. sínú ọgbọ́n wọn gbọ́ yà jẹ mú. gbọ́mọ gbọ́mọ. sínú ọgbọ́n yà jẹ mú. yóò jí gbé. oorun lọ tèfètèfè. Ṣẹ́gun so serious time ti now ti waste time now. dọ́là njẹ́ o la tún serious náà. ìwọ ló kù wáyé èmi ti èmi ti serious. sọ̀rọ̀ nàìjíríà kẹ́lẹ́ jẹ́ kẹ́yà serious. òkìkí ó wá jókòó báyìí ó yẹ náà. ẹnìkan sọ fún mi pé. ọ̀rẹ́ ìsìnbá dìde o. mo ní mo bá rẹ́nìkan tó ra sandini ah. lọ́ba tún rẹ̀ yín mo yà pé ìyàwó mi mo ní jẹ́ àfúrà táwọn pípé wọn ti ń ṣoògùn owó ṣe pẹ̀lú nàìjíríà lè yẹ wọn. ara sandini tún rẹ̀ yín sí eh. ìkànnì yóò fọwọ́ nínú méjèèjì. Ah. mo ní wọ́n ti ń ṣoògùn owó honestly wọ́n lọ sani o àbí kọ́ra gẹ́sà. àwọn adìyẹ gan wà á yé dáadáa mọ́. Ah, wọ́n náà ń ṣe wọ́n ti ń lo táwọn náà lọ ra dáàbòbò ni. Ah, alùpàdà ara ẹ̀yìn adìẹ tí o tóbi wọ́n ti ṣe family planning. ṣé wàá gbé call. ok mo ti gbé. hello. hello hello orúkọ yín orúkọ yín bọlẹ tí n pè orúkọ mi ni ìdòwú fọláṣadé láti ayégún. ìdòwú fọláṣadé láti ayégún adìyẹ ah sorry adìyẹ wa ò tí ì dé lẹ́sìn ọ̀pá márùn lẹ̀ wà á gbà látọwọ́ apex fabric. Ah, ẹ ṣe sá o lè ṣe yín ò ní jóná o ẹ ṣe sá o láago mélòó sá. ẹ aago tẹ bá òru ní kẹ́ ẹ wá. aago tó bá wù yín. Mm. ẹ béèrè ẹwà èdè. hello hello. hello. hello? jámù hello. hello. ẹ kú ọ̀lẹ́ hello sir. hello. hello sir. orúkọ yín wọlé sí pé. mrs owolabi ni láti soka. ẹẹ mrs owolabi láti soka owolabi ó kọ méjìlá máa dà. mrs fatima owolabi láti soka. fatima owolabi láti soka ẹ máa bọ̀ wá gba nkárà ọ̀pá mẹ́fà láti ọwọ́ unique fabrics. ok sir mm. ok sir ṣé lọ́la. bẹ́ẹ̀ ni ma. ok sir onígbọ̀rọ̀ ẹ ṣe o. hello. ní kẹ́kọ́lá pọ̀ ní láti jẹ́. kí lẹ pè é. ní kẹ́kọ́lá pọ̀ là tó jẹ́. ah ǹjẹ́ ẹ ti wá gba ẹrù rí. ah mo wá lẹ́ẹ̀kan rí ó ti pẹ́ o. ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ ok ẹ máa bọ̀ wá gba ilé ìsọ̀pá márùn-ún. ẹ ṣe o hmm. ẹ ṣe o. hello kọ̀ráyè wọlé. ṣọlá miriam látàdéyẹmọ. ẹ tún mú. Arẹ́gbẹ́ṣọlá Miriam láti Adéyẹmọ. Maria láti Adéyẹmọ. Miriam Miriam. òun náà ni Maria. Hmm. ẹ wá gba léèsì àkàrà ọ̀pá mẹ́fà láti ọwọ́ Unique Fabrics èwo ni eyín tó ń bọ̀. Miriam náà ni. Hmm. Miriam kọ́ ni Maria ni. ẹ ṣe ta. Hmm. hello. ẹ kúrò lẹ́wọ̀. kílẹ̀ wí wọ́n fa ìwà kílẹ̀ pé. two thousand dálẹ̀. mo wọlé hello wọn náà wọlé for the first time. hello. wọlé for the first time lẹ́sọ̀ àbí. ẹ eh, for the first time ni akíntàlá bí ọdún láti gbọ̀ngàn. Ah! Ah, ah, for the first time báwo. bí ọdún bí ọdún àní fún ọ pé pé o tún parọ́ yẹn gan àní fún ọ. àní fún ọ àní fún ọ àní fún ọ àní fún ọ. já fún kó bọ́ dàbí padà. bí ọdún wa gba léèsì ọ̀pá márùn-ún kí ìwọ náà tiẹ̀ kọ́ fi rọ́bù tó kè tilẹ̀. tọ́ọ̀ ní télọ̀ kábọ̀ wá télọ̀ bí ọdún láti gbọ́ ọ̀rà wá gbà. sùràdì télọ̀ sùràjù ló kọjá kàn sẹ́yìn. àbírèṣì <laughs> hello. ẹ yí rédíò yín lẹ̀ apá ẹ kúrò mbẹ ẹ kúrò mbẹ rédíò yín. adékọlá láìsọ láti fẹlẹlẹ. kí ẹ pé yìí. adékọlá láìsọ láti fẹlẹlẹ. láti fẹlẹlẹ ó yá gba àǹkárá ọ̀pá mẹ́fà láti ọwọ́ yorùbá. ok sir ẹ ṣe sir. hello. hello. bìrìbìrì ẹ̀gbọ́n mi o. hello. hello. hello. hello. Mr. Isiaka Salami bàbá àgbàlagbà ẹ fi mista yẹn náà sí mista isiaka mista isiaka salami. apá abolẹ ti ń pè wá. ní ìjọba abúlóko. bàbá léèsì ọ̀pá márùn-ún mà láà fún yín. Mm, ẹ ṣeun. hello. hello. hello sir. ẹ kúrò lórúkọ yín. ṣẹ́gun afọlábí ṣàkóso kọ́lá ṣẹ́gun afọlábí láti mọ́kọ́lá. bẹ́ẹ̀ni. ẹ wá gba nkàrà ọ̀pá mẹ́fà lọ́tọ̀wọ́ unique fabrics. àsìkò ti ń lọ. bọ̀dá òkìkí ẹ kúrò lẹ. ẹ ṣeun. orúkọ yín. adésínà òkìkí ọlá àròlé owó lorúkọ mi. àròlé. àròlé owó sà. òkìkí àròlé owó ní àròlé. bẹ́ẹ̀ni àfa ló ní ìfowókun lẹ́yìn kówó lè tètè dé. àfa tí ò já <laughs> èyí tó já kutukutu. nísòro àfa wo ló ní kó fi kún. àfa tí ó já lóní kò fi àròlé owó kun kówó bá lè ti dé níbo ni ti ń bọ̀. látọ̀dọ̀ lọ́hùn. yóò tọdún mélòó tó ti bẹ̀rẹ̀ sẹ́ ẹjọ́ ríro yìí. sa. miss kọ ṣe mo rí kan sí. <laughs> ẹ̀jẹ̀ jésù. onípe. onípe. ẹnipe ni. o máa ń jẹ bọ. kí ló sọ. ẹni. ẹni ẹni pé. pé kí ni. ẹ máa ń pààyàn fún yàn. ẹ máa ń pààyàn fún yàn ẹ máa ń jẹ bọ. <laughs> iléeṣẹ́ wo lẹ wá ṣojú. ìkànnì fresh one zero five point nine olú rẹ̀ ti ń bẹ nìbàdàn ní àyè ṣùgbọ́n mm. tá a kárí gbogbo nàìjíríà pátápátá iṣẹ́ nàìjíríà nìkan a kárí gbogbo ayé ṣùgbọ́n olú wa la jókòó sí ní one zero five point nine nìbàdàn. àwọn kan máa ń sọ pé eh, no wọn ní karamọ yín ti pọ̀ jù ní fresh fm wọn láriwo pọ̀ ariwo yín ti máa ń pọ̀ jù eh. kí lẹ tún fẹ́ sọ fún wa báyìí. Eh, ẹ ṣe mọ̀ wípé kò sí bí Chelsea bí ó ṣe na Arsenal. Ah, ah táriwo ní sọ. àwọn ah, ah, àwa máa lọ. jona níbo ìwọ náà jọyàn ah. lọ́tẹ̀. rárá sá o. kò síbí. Chelsea ó ṣe Arsenal táriwo ò ní sọ. ariwo sọ torí pé àwọn Arsenal ò ní. Arsenal ó ṣe ṣíyà jẹ fún Liverpool táriwo ò ní sọ. bẹ́ẹ̀ni kò sì síbí Watford ó ṣe nà Man U. ìbùkún wàá máa lọ. ẹni pé. ẹ ìbùkún ìbùkún. òwe burúkú lọ pa o. ìbùkún wà á máa lọlé sọgbọ ọjọ́ kristu. bí Arsenal ṣe na Chelsea táriwo ò ní ta lẹ́nu ẹ̀ sọ tó bá wa ọ̀kìn pàfẹ́dà. irọ́ sà ṣe rí nígbà tí a wà ní kéékèèké. má sọ̀tàn kéékèèké tó bá wa sórí rédíò ni kò sọ ìṣẹ́jọ́ yìí Liverpool ni. bí ká mọ̀ kọ́lé ẹyẹ mm-hmm. ká mọ̀ kọ́lé àparò kankan ṣùgbọ́n lóde òní ayé ti làjú ẹ rí i pé láyé àtijọ́ ẹ̀kan péré lọ́mọ jẹ jollof rice nínú ọdún kan ṣùgbọ́n ní ìsìn. yóò làbúrò mọ rán wálé ti sítórì bùkún èmi mọ sọ yẹ fún ẹ. ó jẹ́ rántí bẹ́ẹ̀dẹ̀ mi kan ṣẹ́gun mo rántí bẹ́ẹ̀dẹ̀ ìgbà tí mo ṣe eleven mm-hmm. ráìsì ni wọ́n fi àǹbẹ́là sí àárín ẹni mo fi ṣe kéèkì. ẹni mélòó lẹ gbé kóòkì mu. Ah, kóòkì ò tí ì dé ń gbà yẹn o. gbọ́dọ̀ wọ ọmọ dúpẹ́ pé bàbá tiẹ̀ kàwé rice di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí oh. mo ẹ̀sẹ̀ mọ́rán yà mí létí jọ bẹ́ẹ̀ dè mí. àní rice náà sè wọ́n rántí wọ́n wá lu wọ́n wá tan kándù wọ́n ti bọ àárín rice yẹn. wọ́n ti mọ̀ pọ́ padà mọ́ ṣiṣẹ́ àríran. <laughs> ṣùgbọ́n nísìnyí jollof rice ti di tọrọ fọkalẹ̀ nǹkan mhm. yọkan ló wá kù tó jẹ́ pé ẹ̀kan péré ńlá àwọn ọmọdé mọ́ láǹfààní sí i kí ni nǹkan bàbá kérésì fada christmas eléyìí ti mọ wá láti rome ṣùgbọ́n nǹkan kan ni máa ń sọ fáwọn èèyàn wípé ẹ kú lọ́dọ̀ àwọn fada kérésì alábẹ́ẹ̀lé àwọn tí ó fi òfì àti dànsíkí rán kíní bàbá kérésì tí wọ́n pò wá láti rome àwùjọ ẹ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ìlọjà rẹ màá ṣáà máa bá fàdúrà ràn lọ́wọ́ kọ́ lọ́n fún lálàáfíà. báwo lẹ ṣe rán white and black tẹ́sán pé fada kérésì ti yín nìyẹn hmm. kò possible náà ó wrong ṣe fada kérésì táwa ti mọ̀ láti gbà wáṣẹ̀ dúdú fún ẹ eh, pupa funfun àti irùngbọ̀n tó ń tikun bẹ̀m̀bẹ̀ ẹni mọ̀ ni àti róòmù ní ti mọ̀ wá ìdí nìyẹn tí mo fi máa ń sọ wípé tọ́mọ ò bá wo fada kérésì ẹ jẹ́ wo ojúlówó ẹ fún wọn ní the original feeling n tó ń pè ní fada Christmas hmm. ìdí nìyẹn tó fi jẹ́ pé iléeṣẹ́ alára àgbàyídá fresh one zero five point nine Ìbàdàn wọ́n ti mú di original feeling wa kò tiẹ̀ ní ìdí kí n sọ̀rọ̀ púpọ̀ jù torí pé kì í ṣe ọdún àkọ́kọ́ tá à ń ṣe rè kì í ṣe kejì kì ṣe kẹta àwọn kan mọ̀ ṣe ẹ̀rí mọ̀ jẹ́ mi ìṣó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí pé tó bá jẹ́ ti fada Christmas Fresh FM one zero five point nine ọ̀gá ni wọ́n wọ̀n lẹ́lẹ́gbẹ́ ìdí nìyẹn tá a tún fi wá mu wá fún ti ọdún tá a wà yìí ó hmm. dẹ̀ ti ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ̀yin náà ti mọ̀ gbọ́ ìkéde àti polówó ẹ̀ láti bí ọjọ́ méjì jọ mẹ́ta mo mọ̀ báwọn ọmọ yín ó ti mọ̀ fà yín lásọ wípé àwa náà fẹ́ lọ wo fada kérésì fresh fm ìgbà wo ni fada christmas yín máa dé a bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ grand opening wa december one ni sà torí hmm. ẹ ti mọ̀ wípé fada christmas náà ti bẹ̀rẹ̀ láti december ṣùgbọ́n fresh jẹ́ ti ń fún wa ní feeling december ẹ̀ ń bá gbà ta wa kọjá látàlẹ́ àná yóò ti mọ̀ ní feeling pé ah ọdún ti ń dé kò dẹ̀ sí ìkànnì tó tó bẹ́ẹ̀ àwa ni first. ẹnu yìí náà ni. rárá yín tó bá ṣẹlẹ̀ lásọ àì parọ́ ń bí kò sí bí yóò parọ́ ẹ̀ mọ̀ ja ẹ̀ mọ̀ bọ̀ ń bí lálẹ́ kẹgbọ́n àjò fresh fm kọjá kẹ́rì gbogbo ẹ̀ ṣe ń ṣe yindin yindin yindin mọ̀ ń tà ń sọ gan àwa ti ń fún yín nídìí christmas feeling láti november tá a wà. aago mélòó sa aago mélòó lójoojúmọ́. jẹ́rí lójoojúmọ́ níkànnì fresh látàgo mẹ́wàá láàárọ̀ ńlá ti mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ wàá mọ̀ wo kì í ṣe pé àwọn ọmọ kan bá fada Christmas ìyá fọ́tò wọn gbẹ̀bùn nìkan o bí wọ́n bá ṣe ń rí dókítọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tú láéláé ni wọ́n tún mọ rí àwọn lókọlókọ lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan tọ̀kùlùlù jàǹkànjàǹkàn tí wọ́n ní kìmí nílẹ̀ Nàìjíríà ní àwa amúlùdùn ni o tàwọn eléré ìdárayá ni o àtàwọn olórin ni o gbogbo nítorí kó jẹ́ ẹ bá wọn pàdé nìkan ní Fresh FM one zero oh five point nine olùrẹ̀ tí ń bẹ ń bàdàn ní àyín ẹ tètè mọ́ prepare ní ìsìn torí wípé ẹ ti mọ̀ pé fada kérésì dé Fresh FM dóò kò sí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó a observe gbogbo coronavirus protocol. ìbéèrè àwọn iléèwé tó bá fẹ́ wá provisions wo ni ó ti wà lẹ́fọ̀. ǹjẹ́ ní ètò láyé ọ̀tọ̀ fún àwọn iléèwé àbí àwọn church tó fẹ́ kó akọrin wọn wá àbí church tó fẹ́ kó àwọn ìwé àwọn ọmọ church wọn wá. Mm-hmm. gbogbo provision yẹn ló ti wà nílẹ̀ kí ni ètò yóò bá kàn yé kálukú ni kó pè kó ṣe béèrè ah, lẹ́yìn. Eh. nọ́mbà wo náà máa pè sí. àwọn nọ́mbà wà tàbí kí ẹ tiẹ̀ mọ̀ bọ̀ tààràtà níkànnì fresh one zero five point nine ó gbajúgbajà ilé orin challenge nílùú ìbàdàn bí ni. nọ́mbà wo náà lè pè sí láti béèrè àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. àwọn nọ́mbà tí wọ́n lè pè sí ẹ jẹ́ n fún yín ní ẹyọ kan tàbí méjì nínú àwọn nọ́mbà tí wọ́n lè pè sí alákọ̀ọ́kọ́ wọ́n lè pè zena sórí nọ́mbà yìí ṣe ti mú báírò ṣe kọ́ lẹ̀ kó tó di wípé pé àgbọ̀ nọ́mbà tí ń sọ ẹ̀jẹ̀ bá wa tún pé ẹ dákun wọn náà ń fa ìdí àwa lórí fóònù ẹ̀ ní amọ̀bí tó lọ ìrọ̀kẹ́ ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kí <laughs> ó mú báírò ní zero seven zero hmm. six three eight two forty ninety three zero seven zero sixty three eighty two forty ninety three ìkejì nǹkan ẹ̀ tún sáàchì fún tàbí kí wọ́n pe báyọ̀ sórí nọ́mbà ilé mhm. ṣe é ti mobile báyìrò zero eight zero <laughs> mi ò wá ọ̀gá pé pé straight a sì zero eight zero sixty four thirty mm. forty seven seventy three. ọlọ́run iyọ̀ n bò pe sena lẹ́ẹ̀kan mọ̀ kó sọ pé sena eight zero ni. <laughs> ẹ bèrè iye tẹ́ ẹ̀ fún bàbá. <laughs> yìí. bẹ́ẹ̀ni o alárinrin lọ́dún kérésìmesì fún tọmọdé tàgbà. gbogbo gbàgbádùn bí ìrọ́kùnkùn kẹ̀kẹ́ tún ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá fíkì baba kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù sí gbàgede fresh fm one oh five point nine ilé orin challenge ìbàdàn ní december one ọdún yìí gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀ láti kó àwọn ọmọ wọn pàdé bàbá kérésì fresh fm tó sára ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti december one títí wọ december twenty four ọdún yìí láàrin aago mẹ́wàá àárọ̀ sago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ àwọn ògo wẹrẹ wa máa rí bàbá k kérésì sojú wa máa bá wọn dọ̀wẹ́ kẹ́. gbogbo nǹkan ìṣeré bíi báńsì kaṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pèsè sílẹ̀. àwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá. wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà. kówó tí o ga lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedians adẹ́rìgbẹ́ kẹ́ ni ó máa wá. àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà. lọ́mọ àwọn olórin táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ló ní ọjọ́ kọ̀ọ̀kan tiẹ̀ tó ń bọ̀. abambari ni wípé. dókítà Yinka Ayéfẹ́lẹ́ mo ẹ̀ fúnra àtúmọ̀ bá ilé ìwé ilé ìjọsìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà. ẹ tuyẹyẹ máa ń àwọn ogun wẹrẹ yín bọ̀. láti wá yayọ̀ ọdún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. sígbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. lọ́dọ̀ bàbá kérésì tiwa tó ń fa àwọn ọmọdé lẹ́bùn tó jọjú. pẹ̀lú one thousand five hundred naira péré ọmọ kọ̀ọ̀kan. gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀. àmì ọ̀. ó wìkì gọ́dùn kẹ̀ǹkẹ̀ hẹ́rì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ọ̀nà ó tún ṣí o gbaragada gbaragada ọ̀nà gangan ní ṣàbẹ̀wò àkó àmójúbà bẹ̀mí wò bẹ̀mí wò tó kẹ́ ìfọ́nù twenty twenty one kọ́kọ́rọ́ dáfídì aṣílẹ̀kùn àgbọ̀ngbẹ̀ bukunre òun ọ̀nà àbáyọ bẹ̀rẹ̀ kẹtẹ jaburata má mi bẹ̀mí wò yìí o divine visitation the last edition for twenty twenty one on the last monday of november seven a.m. prompt the power of restoration land shall be jam packed with God shall be filled to the brim bẹ̀mí wò kò gbọ́dọ̀ mọ́ lámìláàkà àtìlẹ́yìn ọ̀run tó ṣí ni ògùn ẹ̀mí mọ́ tá a fi ṣèdídí ẹ̀mí mọ́ nínú rẹ̀ ni àwa má rí di àwa má kù tàpé àfojoojúmọ́ dọ̀tún dágbére ni ọ̀nà òtítọ́ àtìyè tó ṣe lógun àìdíbàjẹ́ ni wòlíì àjíire Joseph Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ó ń retí wa lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá yìí fọ́fọ́fọ́ lórí ilẹ̀ agbára àjíǹde akún pt múlẹ̀rọ̀ ní with God ní with God bus stop lóòpọ̀ mọ́dọ̀sẹ̀ kó sí lùbàdàn ní lùbàdàn. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. sórí n ta sọ nípa ọpọlọ ti já náà ó tún lọ ń play ọlọ́run tó tóbi lé again a ti máa ṣayé yìí sí ó wà lẹ́gbẹ̀ẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni. a tún sọ fún pé ọlọ́run tó tóbi lọ́run tó tóbi oníhùn náà ni olóhùn mm, náà ni ṣé òun ni a ti máa ṣayé yìí sí. fẹ́mi ọ̀rọ̀ yìí fàdúrà ah. àbí kí n sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ìyá àgbàlá sọ̀rọ̀ ẹ o. má fi ọ̀rọ̀ mi ṣàwòkọ́ṣe irú rẹ̀ ń bọ̀. a mú ọ̀rọ̀ kan wá ní ìjẹ́jọ́ tí ó sì ń jà ràìnràìn nígboro lọ́wọ́lọ́wọ́ gbogbo social media ló lò pa èmi ti sọ fún EOB kó má jẹ́ á sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kó má dàbí ìgbà tí bóyá èèyàn kó má dàbí ìgbà tí èèyàn ti gbàbọ̀dè lórí àbí nǹkan kan mo ní òkè. Okay pẹ̀lú ìbéèrè táwọn èèyàn ń tì sí wa àti ìhà tí àwọn ará ìlú ń kọ sí àti oríṣiríṣi tá à ń gbọ́ lábẹ́lẹ̀ eh, kò tí ì délé ẹjọ́ eh, ṣùgbọ́n ibi tí ìwádìí dé dúró ìwádìí ṣì ń lọ ni ṣùgbọ́n a nígbàgbọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ ní jẹjọ́ yìí pé iléeṣẹ́ ọlọ́pàá ò ní gbàbọ̀dè wọ́n sì ṣe n tó yẹ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí. Hmm. oríṣiríṣi ọ̀rọ̀ la ti gbọ́ láti ọ̀sẹ̀ tó kọjá sí wákàtí tá a wà yìí oríṣiríṣi version stories ló ti wá tó jẹ́ pé ó ti fẹ́ mọ̀ ṣèyàn ní ààrin pé bo èwo ni ká gbàgbọ́ nínú ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá la gbé ọ̀rọ̀ Timothy Adégòkè ọmọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tó ń ṣe masters lọ́wọ́ tí wọ́n ní ó sùn lé ìtura ó sì gbabẹ̀ gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra àmọ́ tí wọ́n tí a ni pé kì í ṣe pé wọ́n wú òkú ẹ̀ ńlẹ̀ àwọn kan ní ọgbà tí kìíní yẹn ṣẹlẹ̀ òun ni àwọn kan ké sí ẹni tí wọ́n fi ṣe alábòójútó ilé ìtura yẹn tóun àti àwọn bíi mánéjà méjì gbé òkú yẹn sínú mọ́tò tí wọ́n wá wábì kan tilẹ̀ tẹ́ bíi igbó kan. àtúntún wa gbọ́ pé ẹ̀yìn kùlé ilé ìtura ni wọ́n gbé sínú pálí tán gbé sí. àwa àwa jókòó àwa wò pé èwo la fẹ́ gbàgbọ́ nínú ẹ̀ kódà àtúgbọ́ kan tí wọ́n ní wọ́n pààrọ̀ gbogbo bẹ́ẹ̀dì àti beddings àti àwọn nǹkan tí wọ́n aṣọ bẹ́ẹ̀dì èyí tatún wá padà gbọ́ lánàá ni wípé kò sí ní tó jọ bẹ́ẹ̀ wọ́n ṣéǹjì bẹ́ẹ̀dì tó wà ní hmm. yàrá yẹn so ó ń lọ báyìí ó ń bọ̀ báyìí ṣùgbọ́n. láyìíká àtúgbọ́ kan pé wọ́n ní wọ́n dúńbú rẹ̀ àtúgbọ́ ah, ah. kan pé tí wọ́n ní gbogbo ẹ̀yà ara rẹ̀ ló pé ṣùgbọ́n nǹkan tá a mọ̀ lélẹ́yìí bí irọ́ bá lọ fún ogún ọdún ọjọ́ kan lòtítọ́ abà ohun tó sì ń ṣe èmi ní àhìn lélẹ́yìí pẹ̀lú ibi tí ojú là dé kò sẹ́ni tó gbàdúrà kí jàǹbá ṣẹlẹ̀ sóhun lọ́pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá pè mí fún àwọn stories kan tí n bá sọ fún wọn pé ẹ lọ ṣe nǹkan báyìí á fẹ́ bí wọ́n nú àwọn èèyàn máa ń fẹ́ rush wá sórí mídíà sórí rédíò ìgbà míì tán bá ní nǹkan kan ṣẹlẹ̀ àwọn ń fa nǹkan lọ́wọ́ màá níṣẹ́ ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ẹ lọ sí police station bóyá nítorí ìlú tá a wà bóyá nítorí ojú tá a fi ń wo ọlọ́pàá bóyá àti máa ṣe bọ iléeṣẹ́ ọlọ́pàá àbí àwọn ìrírí tẹ́lòmíì ti ní pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní ìfẹ́ kan nígbàgbọ́ nú ẹ̀ lè sọ. ní tá a tiẹ̀ tún wá tún gbọ́ ni pé ó lè jẹ́ ìbẹ̀rù bojo eh, èèyàn ìṣẹ̀ṣẹ̀ eh. máa sùn sílé ìtura tí nǹkan á ṣẹlẹ̀ bóyá ìbẹ̀rù bojo bó ṣe ṣẹlẹ̀ pé àá ti gbọ́ ni wọ́n ṣe sáré ṣe nǹkan tó fẹ́ ṣe pápápá ṣẹ́gun wá ní <laughs> níbi ojúlàdé yìí irú ìbẹ̀rù bojo ni èèyàn ò lè pọ́lọ́pàá o lè pe àwọn kéèyàn tí oyè tí ìbá àti ẹ̀fẹ́ kọ̀ sí èèyàn èèyàn sùn sílé ìtura o ó sùn kò jí mọ́ kò jí o a a a fi spẹ́ẹ̀kì ìṣílẹ̀kùn abanubẹ ni o abanulé o ọlọ́pàá ẹ máa bọ̀ o ẹ jọ ṣé kò ní sèfù wọn ní gbogbo wàhálà yìí ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa o mo á bèrè mo ní ṣé púrùntù ni ẹni tí wọ́n fi ṣalábòjútó ilé ìtura yẹn ni tí ò mọ ń tó kàn torí mi ìgbàgbọ́ pé kéèyàn mọ̀ mọ̀ ń tó kàn ni. àwọn kan sọ pé ìbẹ̀rù bojo pé àá ti gbọ́ ni wọ́n fi sáré gbé ìgbésẹ̀ tí wọ́n gbé tó fi bu wọn lọ́wọ́ yìí. ok àá ti gbọ́ ìbẹ̀rù bojo ọ̀hún ló ní kí wọ́n pa gbogbo àkọọ́lẹ̀ rẹ̀ pé ó ti sunbẹ̀ kán parẹ́ àá ti gbọ́ ìbẹ̀rù bojo ọ̀hún ló ní kán mọ kí wọ́n mọ kán mọ pààrọ̀ bẹ́ẹ̀dì kán mọ pààrọ̀ aṣọ tí wọ́n. torí oríṣiríṣi nǹkan ló rọ̀ mọ́ <laughs> wọ́n ní wọ́n pé sọ pé tàbí ṣùgbọ́n a rí pé ó dàbí pé ẹ jẹ́ á fi ohun gbogbo lẹ̀ sí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìgbàgbọ́ wípé wọ́n ó ṣe ohun tó tọ́ ní ọjọ́ bíi méjì mẹ́ta sẹ́yìn hmm. awuyewuye gbàgbóró kan wípé wọ́n ti gbé ẹjọ́ lọ sí Àbújá wọ́n ti létà látún wá gbọ́ pé wọ́n tún dá a padà sóṣogbo tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ẹ nígbàgbọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n ó ṣe ohun tó tọ́ ìwádìí tó tọ́ tó sì yẹ wọ́n ní wọ́n ti ṣe autopsy àmọ́ èsì tó ṣì wà ń àti ìgbọ́ èsì bóyá ọ̀nà kan àbọ̀nà méjì àbọ̀nà oyè ọ̀nà tó wù kan ti ṣe wọn ó kọ̀ǹpìà ẹ̀ wọ́n sì mọ èyí tó jẹ́ òkodoro irú ikú tó pa arákùnrin wa. tó bá jẹ́ pé ìbẹ̀rù bojo náà ló jẹ́ kí wọ́n palẹ̀ èèyàn mọ́ ẹ jẹ́ ká fi ohun gbogbo lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ jẹ́ ká fi ohun gbogbo lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá torí pé iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe dáadáa láti bẹ̀rẹ̀ títí di àsìkò tá a wà yìí a sì nígbàgbọ́ wípé èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ làápadà gbọ́ kàn lágbára ọlọ́run ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ká fi ohun gbogbo sọ́wọ́ ọlọ́run. àwọn kan sọ pé ó yẹ ká ṣèwádìí tiwa ṣẹ̀rí kì í ṣe gbogbo nǹkan lèèyàn máa ń sọ sórí afẹ́fẹ́ ó ti yé yín. káwa sọ pé a ti eh. lọ a ti lọ a ti ṣèwádìí eh, a ti ṣèwádìí. ẹ afẹ́kọ̀rọ̀ fulẹ̀ haba èyí tó wà lọ́wọ́ tiwa náà. a kàn lè máa mu lérèfé a lè máa mu lórí hmm. even lánàá Isaac <laughs> Brown gbé àlejò wá sí orí situation hmm. room tí wọ́n sì béèrè àwọn àbéèrè kẹ́ ẹ lè mọ̀ pé even dọ́dọ̀ àwọn ọlọ́pàá la ti ṣe ìwádìí títí wa hmm. dé ilé ìtura yẹn dọ́dọ̀ ẹni tí ọ̀rọ̀ kàn dọ́dọ̀ mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn ṣùgbọ́n eh, ilé iṣẹ́ ọlọ́pàá ló ní àṣẹ láti ṣe gbogbo àwọn ìwádìí yẹn lásìsì fún àwọn aráàlú ní mm. rìpọ́ọ̀tì pé ìwádìí táwọn ṣe ni. gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ṣẹ́mọṣẹ́ gan-an bó o bá ní jókà lọ́wọ́ o ó mú lọ́wọ́ ni ó jẹ́ kí gbogbo nǹkan ó fulẹ̀ kíwọ náà tó sọ pé àdáṣì jẹ wọn o mm. n tó wà lọ́wọ́ tèmi nílé ah, eh. ẹja máa wò bọ̀. fídíò wà mm. ọ́díò wà Hmm. fọ́tò wà. àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wà. àwọn ọ̀rọ̀ àkásílẹ̀ wà <laughs> lóríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ó ṣe iṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ hmm. kí wọ́n sì fún aráàlú láàbò. pé òun rèé o tó bá sì jẹ́ pé ilé ẹjọ́ náà ni ó padà kányìn sí kí ilé ẹjọ́ ó ṣe ohun tó tọ́ àti tó yẹ lórí ọ̀rọ̀ yìí. Hmm. a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ kò yé mi àyè

ó jẹ́ ohun ẹ̀dùn ọkàn fún gbogbo àwa tá a wà ní entertainment industry ẹni wa ọ̀rẹ́ wa bàbá wa olólùfẹ́ wa uh, babs. Babátúndé Omidina. Omidina. tá a mọ̀ sí baba Sùwé kì í ṣe ìròyìn mọ́ pé wọ́n daṣọ rọ̀gùn lánàá lẹ́ni ọdún mẹ́ta lé ọgọ́ta sixty three years ó jẹ́ nǹkan ìbànújẹ́ torí pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa ń rò ni pé pẹ̀lú gbogbo ohun tó ń là á kọjá yóò padà jẹ́rí ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ pé láti gba àhámọ́ NDLEA hmm. ni ara rẹ̀ ò ti yá tààrà mọ́ àwọn kan ní wọ́n fi nǹkan kan láti bẹ̀ ni àwọn kan ní nǹkan fojú ẹ̀ rí ni àwọn kan ní diabetes ni kò sí ní tóníkálukú ò ní sọ. So torí pé ikú ò ní pààyàn kó mọ̀ mọ̀ nǹkan lọ́wọ́ àmọ́ olórí gbogbo ẹ̀ tó ṣe alága gbogbo ẹ̀ ni pé àti wọ́n fi nǹkan kan àti gbogbo ẹ̀ gbogbo pínpínpínpín ó pin lánàá ó ó báyàn lẹ́jà fú ó sì dùn yàn pàápàá jùlọ téèyàn bá wo ìrìn àjò bàbá sùwé láti ọdún 1971 tó ti bẹ̀rẹ̀ eré ìtàgé pé kógo yìí lè jáde kógo lè jáde àti gbogbo akitiyan rẹ̀ ó máa ń jẹ́ káwa tá a wà ní entertainment industry kó máa kọ́ wa lọ́gbọ́n pé so sáà lèèyàn máa ń ní hmm. wàá rìn fúngbà kan tó bá yá o láìkẹ́ o láìkẹ́ ìràwọ̀ yẹn láti kúrò lójú ọ̀nà gbogbo mọ̀lẹ́bí wọn pátá la bá dárò àti ẹgbẹ́ tampan gbogbo àwọn amúlùdùn pátá la bá dárò a sì ń gbà á ládùúrà pé àwa tá à ń dun àwọn ará ayé nínú ọlọ́run á káwa náà lè gbádùn ara wa ọdún á sì jìnnà síra wọn. àmín. ayé tọ́tọ́. ọ̀rọ̀ méjì ló wà ńlẹ̀ tí a fẹ́ yànnàná lẹ́yìn. ẹyọ kan la mọ̀ torí pé ìyẹn gbé ọmọ pọ̀n gan. tí èyí tí ó gbé ọmọ pọ̀n yẹn ó kẹnu gan. ti counseling. ti counseling ni ẹja mú ti. ẹja mú ti counseling. ti àwọn ará ìlú hmm. òyìnbó yìí ni. ẹja fìyẹn lẹ̀. ìyẹn kẹnu gan. ẹja ti counseling jámù ti cancelling torí pé di ìsìn lọ́pọ̀lọpọ̀ sì ń kó sínú kòtò. kòtò cancelling ẹ̀ta àwọn ìlú òyìnbó yìí ń kọ́ dọ́là náà wọ́n ń kó sí i ah. nígbà tí èèyàn ṣe wàhálà ó ti hmm. ṣiṣẹ́ ṣiṣẹ́ nílùú òyìnbó ó wá ń wò pé kí òun mú ẹni tí òun ti fọkàn sí pé òun á fẹ́ ní nàìjíríà kó hmm. òun mú wá sí ìlú òyìnbó hmm. ó wá mú dá wọ́n bímọ kìíní wọ́n bímọ kejì wọ́n bímọ kẹta ó tún wá lọ jẹ́ pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀ Mm-hmm. ló tún wá hùn ọkọ tún wá ká wọn mọ́ orí ibùsùn. ó tún wá ń bè lọ́kọ pé ẹ̀hẹ́ kí ló fẹ́ para ẹ̀ lé lórí àrírú ẹ̀rí ni tí ọkọ fi ní stroke tó fi balẹ̀ lógèdègbé tọkọ fi balẹ̀ lógèdègbé tó fi mú bọ́n pé òun fẹ́ para òun kó tó di pé ọlọ́run mọ̀ ọ́n mọ̀ pẹ̀tù sí lọ́kàn fúnra rẹ̀ pé kí ló fẹ́ para ẹ̀ lé lórí kí ló dé tí ó fi jẹ́ pé tí ọkùnrin bá ṣe wàhálà mú obìnrin délùú òyìnbó mm ó sábà máa ń já sí bẹ́ẹ̀ ṣé agbára tí wọ́n gbé fún obìnrin ní àwọn ìlú yìí ni àbí adékòdèrè náà ni ká pè é. ẹ èmi rò pé. ẹjọ́ tí àwọn ìyá àwọn obìnrin sì máa ń sábà rò fún ọmọ tí wọ́n bá bí tó bá wà láàrin wọn wọ́n máa ń sábà kọ ẹ̀yìn àwọn ọmọ bẹ́ẹ̀ sí bàbá hmm. ìtàn tí wọ́n bá sọ àbí tí wọ́n bá gbìn sí àwọn ọmọ lọ́kàn ó máa ń jẹ́ kí àwọn ọmọ gan-an kan kórìíra bàbá kí wọ́n hètì bàbá wọn. mo mọ tí mo sọ tí mo fi ní tá a bá dá lẹ̀ kì í ṣe tá a lè parí. ó kẹnu gan o. láàrin ọjọ́ kan. kì í ṣe ọjọ́ méjì pàápàá. torí pé torí pé ohun tó wà lẹ́yìn ẹ̀ máa ń pọ̀ nígbà hmm. míì ẹ má sì jẹ́ kí n tàn yín àwa tá a wà nàìjíríà a lè wá fi ìdè kókò kárí òkodoro ọ̀rọ̀ bí àwọn tó ń gbé ọ̀hún yẹn àwọn ló máa ń mọ tó máa ń sábà ṣẹlẹ̀ tó fi máa ń rí bẹ́ẹ̀ ah a sì dẹ̀ rí àwọn míì náà tó jẹ́ pé àwọn ni wọ́n mú ọkọ wọn wọlé. tó jẹ́ pé ọkọ padà dọkọ mọ́ wọn lọ́wọ́. tọkọ padà wá bá ọ̀rẹ́ tiwọn gangan lọ. Hmm. tọkọ tún wá lọ fẹ́ ọ̀rẹ́ wọn. ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ ẹni tó mu pẹ́ẹ́ ó sì ah, lanúlẹ̀ ah. bí ewúrẹ́ gbé mọ́ngòrò. ó hẹ̀pù ọkọ ẹ̀ láti nàìjíríà wọlé. ọkọ ẹ̀ dẹ̀ padà fẹ́ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ọ̀rẹ́ rẹ̀. ọkọ tún wá ń kí fún ìyàwó ló padà gbà á hmm. ọ̀rẹ́ níwèé ó ní gbogbo nǹkan ọ̀rẹ́ ló padà ṣe ìwé fọ́kọ rẹ̀ kó o sí ah, ah. táwọn èyí tí mo sọ fún ọ ń kọ́ ti pásítọ̀ ń kọ́ láyìíká ó yé mi ṣẹ́gun ah, ó kẹnu ó kẹnu. máa gbọ́ o pásítọ̀ ọkọ àtìyàwó ti wà lábúrọ̀d hmm. pásítọ̀ ni wọ́n ọkọ àtìyàwó wọ́n wà lábúrọ̀d wọ́n wá ní àwọn fámìlì ní nàìjíríà ń bí bí ọkọ àtìyàwó tán jọ jẹ́ ọ̀rẹ́ bí family friends àwọn náà ni wọ́n máa ń ròyìn bí abroad ṣe rí fáwọn family friends yẹn pé ah tẹ́yìn náà bá dẹ̀ lè ṣe é kẹ́ ẹ wá kẹ́ ẹ wọlé kíní kan ah ibi bó tiẹ̀ jẹ́ ti ná yẹn lásán kò sẹ́ńtà máa ròyìn ìlú òyìnbó fún kọ́lọ́mọ́ ṣe lè wọ̀ fún gbogbo wa tí ọkàn rẹ̀ ní mọ́ dá fún tòlótòlótòlótòló pé kóun tiẹ̀ débẹ̀ wòmí. Hmm láyínká mhm. wọ́n bá ṣe wọ́n bá kó gbogbo dọ́kúmẹ̀ntì ránṣẹ́ sáwọn fámìlì nàìjíríà pé ẹ̀yin náà tiẹ̀ lọ try ẹ̀ náà bá lọ lè bó bá sọ lọ́ bá sọ kí ló kọ rẹ̀ spanner sínú gbogbo nǹkan tó lẹ̀. spanner. Hmm. èèbó fún ìyàwó ní visa wọn ò fún ọkọ wọ́n tú wọn kánú <laughs> hmm. oyin spanner yẹn ṣẹ̀ṣẹ̀ yé mi. nọ́mbà nìyẹn bá ní ah, bó la ṣe fẹ́ ṣe báyìí ní bá ní à visa máa ń jó lọ ẹ jẹ́ kí mọ́mì kọ́kọ́ wọlé náà bóyá ńgbà tán bá dẹ̀ wọlé kọ́ máa bọ̀ lọ́dọ̀ tiwa ọkọ tó wà nàìjíríà ń bí fọkàn sí pé at least ọ̀dọ̀ pásítọ̀ ni ìránṣẹ́ ọlọ́run ni pásítọ̀ tó wọn àtìyàwó ẹ̀ hmm. tí wọ́n ń ṣiṣẹ́ nínú ilé ọlọ́run lọ́hùn yẹn níyàwó òun fẹ́ lọ sọ́dọ̀ wọn. Hmm. ó fọkàn tán ìránṣẹ́ ọlọ́run. ìránṣẹ́ ọlọ́run yẹn ó padà bẹ̀rẹ̀ sí ní fẹ́ ìyàwó. wọ́n wí báwọn mọ́ ó ní ó ń tọ́ ń bẹ́. Wùmí hmm. láyínká hmm. ó divorce ìyàwó tiẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pásítọ̀ tọ̀hún divorce ìyàwó ẹ̀. ọ̀nàwọ́ mú ìyàwó tó ẹ̀ṣẹ̀ dé. ó mú ìyàwó ẹni tí bí tó help. tó help. ó ṣèwé fún. wọ́n sì move kúrò ní state tán wà lọ state mi. amẹ́ríkà ló ń sọ̀hún. kọ́dà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n sì tún head ṣọ́ọ̀ṣì lọ́wọ́lọ́wọ́. lamẹ́ríkà lọ́wọ́ wọn kò state kan wọn má sọ state ó ti yé mi mo ti rántí ọ̀dà àwọ̀ ọjọ́sí yẹn lọ́tọ̀ nítorí kẹ́ẹ̀sì méjì ni wọ́n sọ fún ni wọ́n rìpọ́t náà fi lọ̀ mí hmm. ẹni yẹn mo sọ fún ẹ ní ṣáàná la ríra bí. àná ni. mo ní ẹni yẹn ó ní òun pa ara òun tán díẹ̀ ló kù hmm. ó ní obìnrin ò wá tiẹ̀ wá kò mú òkóhùn róbìnrin kankan. àti dẹnulẹ àti dẹnulẹ náà jáfì kejì lẹ já sọ fáwọn tó wà lábúròd kọ́mọ sọ fúnra wọn báyìí kán pè wá n tó máa ń pa tó máa ń ṣe kán túṣu désàlẹ̀ kòkó. kí ni máa ń fà á àti láàrin ọkùnrin àti láàrin obìnrin àti ìtọ́kùnrin ń ṣe fóbìnrin àti ìtóbìnrin ń ṣe fọkùnrin tó fi wá di adékòdèrè ṣùgbọ́n dà pé ti report tá à ń gbọ́ tóbìnrin ló fẹ́ pọ̀ jù báyìí. tóbìnrin pọ̀ jù torí pé wọ́n ní agbára nílùú òyìnbó kò dàbí nàìjíríà o wọ́n ní agbára ní ìlú òyìnbó obìnrin ní agbára torí pé wọ́n á wọn lẹ̀ fún ẹni. èyí tó sì máa ń sábà ṣẹlẹ̀ jù ni pé obìnrin ó parọ́ mọ́kọ ẹ̀ ó lè ló ti nàún ó lè ló ti ṣe nǹkan kan fún un tọ́lọ́pàá bá dẹ̀ ti wọlé pẹ́rẹ́ tó pọlọ́pàá fún ẹ hmm. ìbá jẹ́wọ́ ló pọlọ́pàá ó jàre o ó jẹ̀bi o ìyá ọkùnrin náà máa kọ́kọ́ lẹ́yìn. mo fẹ́ béèrè béèrè kan ṣé kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ló jẹ́ pé ìwà aláwọ̀ dúdú ilẹ̀ Áfíríkà ìwà ìjẹgàba bí èwo bí ká ká kọ sáàmù pé mi lọ kọ ìfungunmọ́ni máa gbọ́ ló ti wà Áfíríkà ló nìyẹn o ẹ onímọ̀ sọ pé tó ti wà lára ọkùnrin míì tẹ́lẹ̀ tábà wá dé ìlú míì tí kò sáàyè ìfúnni pínpín ìrànjú kankan kan mọ́ ni. àwọn fídíò tán fi ránṣẹ́ sí wa tó jẹ́ pé ọkọ ò fọwọ́ kan ìyàwó kò fọwọ́ kan ò ní tilẹ̀ ń tọ́ látàsí rí i mm. pé kò fọwọ́ kan tó mm. tún pọlọ́pàá tá a sì máa sọ pé i'm about to die. jẹ́ kí n sì sọ tòótọ́ fún ọ kọ́lọ́hún tọ́ wa sọ́nà ni o obìnrin míì wà tó jẹ́ pé torí pa àwa nàìjíríà ní ṣe ń respect ọkọ ẹ̀ o mm. tó bá dé Ghana lásán ah kọ́mọ lọ London o. kọ́mọ lọ o. kọ́mọ lọ kọ́kàn dé Ghana yóò ya jìntà. yóò ṣe o ẹ. ìmí ìsìnì tó jẹ́ pé ọkọ ẹ̀ wulẹ̀ ti ṣẹ́ ó wò pé bó ń tòwé òun. Hmm. nígbà táwọn bá dọ̀hún òun ó wà ti padà wá fi hàn pé obìnrin lòun tóbìnrin báyìí sọ fún pé màá fi obìnrin hàn ẹ́ wàhálà ní kéèyàn yá ọ ni o hmm. àkẹ́yẹ yá bẹ́ẹ̀ ni o. Eh, but the, uh, the the African blood tó wà nù ara wa hmm. ǹjọ́ lè gbà ká wà submissive fún obìnrin. kò lè gbà láyé táyé ó fi parẹ́ so àfẹntóbá àfẹntóbá subject rẹ̀ sí irú condition yẹn pé mo fẹ́ rí obìnrin bíi partner mi. as African hmm. ṣé ó ṣeé ṣe kí obìnrin wa ká dá hmm. Amẹ́ríkà ká sì ṣe bí a ṣe máa ṣe ní Nàìjíríà gẹ́gẹ́ bí ìyàwó ilé. Ah, ó ṣeé ṣe kí ló dé tí o kì í sábà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀. àwa jẹ́ bíi mẹ́ta nínú nínú ọgọ́rùn-ún. ìjọ ti rí ìyàwó tó ní shut up i'm talking. Ah, ah, wọ́n ń ṣe Nàìjíríà gan láì ti travel out wọ́n ṣe ní nàìjíríà. Ah, ah, tóbìnrin bá fi lè ti bọ́ fódìdí oṣù kan tó bá lè jẹ́ kóbìnrin ti bọ́ fódìdí oṣù kan tó bá ti fẹ́ mọ sọ̀rọ̀ jù ni ó sọ pé kó shut up àfi tó bá ní ìbẹ̀rù ọlọ́run lára ló kù. a sì róbìnrin tó jẹ́ pé ọkọ ẹ̀ ò ní owó ìyàwó ló ní owó tí wọ́n ń ná hmm. tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ra nǹkan sínú ilé hmm. á mú owó nínú pọ́ọ̀sì á fi sí àpò ọkọ ẹ̀ pé ah. a ní a ní fún wa. àwọn ẹ̀yà a ní taba ti taba ti ṣetán taba ti múra eh, church tán fún wa fún wa. àwọn tẹ́jẹ̀ síra wà lára rẹ̀ a ní fún wa papọ̀ pẹ̀lú àwọn ọmọ pé owó ọ̀rẹ́ wa ni. àbí bàbá kan ti sọ bẹ́ẹ̀ rí nígbà tí bàbá yẹn ń ṣe é tì ló sọ fún ló ń sọ ní gbogbo ojú gbogbo ayé báyìí èmi lẹ́mìsì pé ìgbà tí second of the last born ti wọ yunifásitì lòun ò ti níṣẹ́ lọ́wọ́ mọ́ hmm. àwọn ọmọ lanú lẹ̀ ni pé so ìyá ló ń gbọ́ bùkátà ah, ilé kò sì jẹ́ kó hàn sí àwọn ọmọ. ìyá àní yóò tún pákéjì ẹ̀ yóò sọ fún pé kó jáde pé kó múra bíṣẹ́. ìyàwó ilé mi ni ó sọ fún ọkọ ẹ pé ẹ jẹ́ ká ṣe nǹkan fáwọn ọmọ mi yìí ah. àwọn àbúrò yín tó wà ní kíní pé ẹ jẹ́ ká help ẹ. láyìíká alága gbogbo ẹni kéèyàn mọ̀ ṣì nọ́mbà mú láyé. nọ́mbà ó ètò. Ah, tẹ́lẹ̀ bá ti ṣì nọ́mbà mú láyé ó tún ku ọwọ́ ó tún wà lọ́wọ́ orí ọ̀fẹ́. ṣùgbọ́n síbẹ̀ náà bá mi ka kíní tẹ́niyẹn sọ síbẹ̀ síbẹ̀ náà ńkọ́ ǹjẹ́ ó dífá fún adékòdèrè sori kò sẹ́ni tó máa gbé gorí ẹṣin tí ò ní sọ̀pà kọ́nù. Hmm, kò sẹ́ni máa fọn sàárín tẹ̀lé lẹ́yìn tí ìjọba ò ní ah, wù. no kò sí àfi ọmọ tó bá jẹ́ pé ọlọ́run fún ní ìwà kó ìrẹ̀lẹ̀ ìmí ìtòrò kó wà submissive gan nísìn tó ń kúnlẹ̀ kí ọ mhm. yóò dé Ghana. Ah, ah. Ghana kamaso London kamaso America. mọ̀ ni dé Ghana kó dé kú tọ́nu nọ́mbà amẹ́ríkà yẹn kọ́. yóò blow ọlọ́pàá yóò blow ìmọ̀kọ́ ọlọ́pàá kó dọ̀nù kí ni ẹ máa ń lò fèrè. zero eight zero nine mm. two two two one zero five nine. àwọn tó wà lọ́hùn yẹn nìkan mọ̀ sábà pè wájú àwọn ni wọ́n lè explain tó mọ̀ sábà ṣẹlẹ̀. zero eight zero nine two two two one zero five nine. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn ló máa ṣe nursing course àwọn ẹnì. owó wọn sì ní owó wọn máa ń gọbọ yìí ni. ẹnìkan náà sọ fún ó ní. mo bá wa wo owó tówó ti ń pa ó ní owó nọ́ọ̀sì yẹn ńgbà mi ó máa ń gun ìyàwó ilé yìí tó wo tọkọ rẹ̀ tó wo pé èló lọkọ òun mú wálé. Hmm. ọkọ òun sì ní òun yìí fẹ́ ṣe bí ọkùnrin hmm. obìnrin míì ti ká ọkọ pọ̀ tún ní girlfriend. àní wọ́n ní ìyàwó mi àwọn sọ fẹ́ pé èló ló ń gbà tí ara ẹ̀ ń gbé fẹ́ fẹ́. kí ló ṣe ẹ lóye ẹ irọ́ ọgbà tí ẹ bá fẹ́ tura ni o fẹ́ ṣọkọ ìyàwó. kí ló mú ẹ kí ló mú ẹ kí ló ń dùn nù ẹ náà èló lówó ah. èló ló ń gbà. kò ní sọ pé èló ló ń gbà láyínká. àlọ́ ẹlẹ́lẹ́yìn sọ pé sọ bẹ́ẹ̀. àní èló ló ń pa èlò eh, eh, ló ń pa. kí ni èlò ló ń pa lọ́sẹ̀. tó wàá sọ pé o fẹ́ gorí obìnrin o fẹ́ sọ pé obìnrin. wọn náà ń sọkọ nìyẹn o ọkọ ìyàwó ni wọn náà o. o kì í wo mìíràn ṣá ọkọ ẹ̀ ní bá wíwù. o kì í wo mìíràn ṣá. ìyẹn náà bá sọjọ́ kí lè sọ pé ó ti bá lẹ̀. Mm. <laughs> kí ṣe bí kí ṣe bí kí ṣe bí. <laughs> dèdè rẹ̀. dèrò bo iṣẹ́ polówó ọjà ká padà wá. mo kò ń bá mi ṣeré ni. kí ló ṣe mí. ẹni wà dàdàmọ̀sí wo lòun rí mi ò mi ò bẹ́ẹ̀ rẹ́rìn. kòròkè mò ń bẹ rẹ́rìn ni. inú ló ń bí ẹ. ọ̀rọ̀ ọdún ló ń bí ẹ kọ́kọ́. o kì í wà àwọn ẹgbẹ́ ẹ má fọ ọkàn mi o má fọ ọkàn mi o má fọ ọkàn mi o gbẹ̀ngà mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ mo ti máa ń sọ fún ẹ wo àwọn ọmọ yìí ti dàgbà wọ́n jẹ̀ lè tójú bọ́ amẹ́ríkà fọwọ́kọ ta ni lọ́rùn are you kidding me fọwọ́kọ ẹ lọ́rùn fọwọ́kọ mi lọ́rùn ah, yàwó ni yàwó mi o tún ti mutí ah. lẹ́nu ẹ bó ṣe butí. ara jẹ̀dí mọ́mọ́ mi. jẹ̀dí wo ló. kí ló ti máa ṣayé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. you beautiful and intelligent? Do you have what it takes to be a queen? Kindly lend me your ears. Mayor Isaac Brown's Gotham City Network proudly presents the 2021 edition of Miss Oyo State Live and Loud in IB City on Sunday, 12th December at the prestigious Jogos Center about 2 p.m. Winner takes home an official car, a star prize with loads of consolation prizes for runners-up. Get fees 1,000 naira regular, 1,500 naira front row seat, 2,500 naira VIP. Competition forms and entry tickets are available at Fresh FM Challenge Ibadan and at all food court outlets in Ibadan. Remember, you can pick Miss or your 2021 forms and entry tickets at Fresh FM Ibadan and in any food court outlets in Ibadan. For further inquiries, please call 003 717 8043. Miss Oyo State 2021 on Sunday, 12th December at Jogos Center Ibadan at 2 p.m. Proudly supported by your darling station, Fresh FM 105.9. Join us. the fashion academy ah. tó gbé nǹkan ràdé o wọ́n kọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló máa bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi ara. ọgbọ́n àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege nídìí ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor omo house oni and son ladojukọ palms small. Green road Ibadan. telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november November àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́ lẹ́yìn ẹ ò gbọ́dọ̀ mí iná ọ̀run sọ̀kalẹ̀ kọ́ ọjọ́ w àgbọ̀fẹ́ tí yóò gbàlejò jésù tó gbẹ́nu pásítọ̀ mrs ẹ̀bùn olúwolúwa ṣe ìbákàdé jp màmá gbọ́rọ̀ mi rò ń bọ̀ ní new view event center ládùúgbò àgbọ̀fẹ́ tí lápáta operation fire for fire lolúwa ní kí màmá gbọ́rọ̀ mi rò gbé lọ sí gbọ̀ngàn ìgbàlejò tuntun tó ń bẹ lágbọ̀fẹ́ tí spiritual warfare is here operation fire for fire part seven the final saga for twenty twenty one devil cannot disturb this eleventh hour miracle is yours ọlọ́run ìpè pásítọ̀ mrs ẹ̀bùn olúwolúwa ṣe ìbákàdé jp tún máa fa ìdá ẹ̀mí mímọ́ yọ gbogbo ọwọ́ tó ń dá ire dúró lára rẹ̀ at operation Celebration Fire for Fire Part 7 with Asim 11th Hour Miracle. Hold on Tuesday 30th November 2021 at New View Event Center, plot 5 and 6, Akilakpa Estate, along All State College Road, at Àpáta Ìbàdàn. Ó làlà kí ló ti wojú Ọlọ́run fún lọ́jọ́ tó ti pẹ́. Wàá tó Jésù wò nínú ayé Pásítọ̀ Mrs. Ẹ̀bọ́lú Olúwaṣeyì Bákàrè lọ́jọ́ Tuesday. eleventh hour miracle awaits àṣẹ tí ò ní bá mi o. ìròyìn kan ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó nípa ta àkọ́kọ́ dẹnu lé lórí ètò yìí hmm. eh, nípa èyí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun eh, ẹni wa tó wà ní àkóso ìwádìí tá à ń ṣe lórí ẹ̀ ó wà lójú òpó pẹ̀lú wa hello. sir. Isaac Mayor yes sir. ẹ kú iṣẹ́ ẹ kúrọ̀ lẹ́ ń bò lẹ bá ṣe ìwádìí wa dé. ìròyìn tó ti ń dà láti àárọ̀ lórí online nípa latest lórí ọ̀rọ̀ Timothy five minutes ago a ṣẹ̀ṣẹ̀ bá commissioner of police sọ̀rọ̀ Ọláwálé Ọlọ́kọ̀dé nípínlẹ̀ Ọ̀ṣun ó ti confam lórí yẹn nípínlẹ̀ Ọ̀ṣun ó confam pé òótọ́ ni ìròyìn yẹn kí ni ìròyìn tó ń káàkiri látàárọ̀ yẹn. ẹ wípé ọmọ ẹni propaito ni hòtẹ́ẹ̀lì yẹn. tó ní ilé ìtura yẹn. Adédoyin ilé ìtura Chief Adédoyin ọmọ ẹ̀ tó ń jẹ́ Rohim Adédoyin òun ni MD hòtẹ́ẹ̀lì tí Timothy kú sí. ok àwọn ọlọ́pàá sọ̀rọ̀ bá ń pé nígbà táwọn ṣe ìwádìí pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ṣẹ̀fọ́ ọmọọṣẹ́ mẹ́fà ni wọ́n wà ní àgọ́ ọlọ́pàá báyìí tí wọ́n ń ṣiṣẹ́ ní hilton wọ́n nìkan nínú wọn ti kàn fẹ́ẹ̀sì wípé Rohim Adédoyin ọmọ bàbá Adédoyin òun gangan ló supervise bí wọ́n ti gbé kúrò nínú hòtẹ́ẹ̀lì bàbá ẹ̀ tí wọ́n rẹ̀ lọ bẹ́rì bàbá tó lọ bẹ́rì òkú yẹn ti fi àwọn ọlọ́pàá ti. Mayor ṣé wọ́n bẹ́rì òkú yẹn ni ṣé wọ́n bẹ́rì ẹ̀ ṣé wọ́n sin ni àbí wọ́n ní wọ́n jù sígbó. wọ́n jọ̀ǹpù ẹ̀ wọ́n sin wọ́n dọ̀mpù sí gbóni. wọ́n dọ̀mpù ni. wọ́n dọ̀mpù sí gbóni wọ́n dọ̀mpù ni wọ́n ráàpẹ̀ wọ́n dẹ̀ dọ̀mpù sí gbóni. ẹni iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n ti declare ẹ̀. wọ́n ti declare Rahim Adédoyin wanted. wọ́n declare wanted ó ti sá lọ. ó ti sá lọ Rahim Adédoyin ọmọ Ìbà Adédoyin òun ni MD pẹ̀lú sórí yìí ó ti change gbogbo sórí tó ń ṣẹlẹ̀ pé bóyá ẹ̀rù lásán ló ń bá àwọn tó ṣe. so ó ti kọjá pé ẹ̀rù lásán ló bá àyàn tí wọ́n fi sáré gbé. nígbà tó jẹ́ pé md ilé hòtẹ́ẹ̀lì gangan mo bàbá ló supervise bó ṣe gbé òkú ní hòtẹ́ẹ̀lì. Hmm. ló supervise. mọ́tò ẹ̀ gangan òun ló fi mọ́tò gbé. so md md yẹn ò mọ kò mọ̀ pé ó yẹ káwọn pe ọlọ́pàá pé nǹkan máa ṣẹlẹ̀ lóòtẹ́ẹ̀lì wa. ibi t sórí ti ibi tí gbogbo ẹ ti ti wá ti dàrú hmm, hmm. pátápátá. ẹ ṣe mayor. ìpàdé kọmíṣánná bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ monday ń sáré lónìí so ẹ ṣeun mayor ẹ túnbọ̀ jẹ́ ká tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí yẹn. ẹ ṣe uh, ẹ kú iṣẹ́ ẹ ṣeun. Hmm. ayé tótó ayé tótó ayé màlè ayé tótó ayé tuntun ayé máa lè. a ń rìn nílẹ̀ inú ń bẹ̀rẹ̀ sí i à ń jẹ fọ́sùn inú ti wá pupa sí i. ó jẹ́ n tó tó bàyàn lọ́kàn jẹ́ hmm. kì í ṣe kì í ṣe ọmọ onílé kì í ṣe olóńgbò ló kú kódà tí ó bá jẹ́ pé ajá ló kú èèyàn á sọ pé ta ló ní ajá yìí ọmọ odidi èèyàn ah, ẹjá mọ bẹ̀rù Ọlọ́run. káti ẹni bẹ̀rù náà ni ẹ̀rù ló bá. irú bẹ̀rù wo ẹni yóò ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́ọ̀jì sọ́dọ̀ yín ẹ wá lọ pa gbogbo rẹ́kọ̀dù tó fi ń lọ́ọ̀jì rẹ̀. Ah. síbẹ̀ náà a jẹ́ ká dáhùn gbogbo dúró de iléeṣẹ́ ọlọ́pàá. òṣìjà tún dúpẹ́ lọ́wọ́ ènìyàn gan náà pé ó jọkùnrin tó wà street forward tíyàwó rẹ̀ mọ̀ pé ibi tó wà nù. Hmm. ẹlòmíì tí ò ní dágbére ibi tó wà. tẹ bá pọ ọkùnrin mi pé nbọlẹ àwọn àbá ní kíni lóde ni kọ́ máa ń tọ̀ kọ́ máa ń tọ̀ mi kiri. monitoring spirit hmm? jákúrò lórí fóònù mi. jádàánù lórí fóònù mi monitoring spirit. monitoring spirit mo pè mí mo pè mí lẹ́kọ̀ọ́ kọ́tẹ̀ látọ̀dọ̀ ẹ. ẹlòmíín wà tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì míì ní wọ̀tò hòtẹ́ẹ̀lì ní yẹn mọ̀ sọ hmm. Hmm, ni ó sọ. my dear ń bolo wa ah. Ah, a ní òun wà ní Àkúrẹ́ bẹ́ẹ̀. irọ́ sí ni ẹni tó ti wà lọ́fà. àpáta ló wà nìbàdàn. ó wà lọ́fà. ọ̀fà hmm, lọ́nà lọ́rin. ibẹ̀ ló ti ránṣẹ́ ayé rẹ̀ jẹ́jẹ́ ọ̀yá o hello adalẹ o hello. hello. hello. Hello. hello. hello. ẹ kúrọ̀lẹ́. amẹ́dáṣẹ́ tò ní o. ẹ dá sí ẹ ti dá sí orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. à ń pè láti Belgium wálé ló ń sọ̀rọ̀. ok ah, ṣé irú ẹ̀ náà tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín náà ni ṣé obìnrin ló nílùú obìnrin ló nílò ṣe rí àwọn àwọn ìjọba European wọ́n ti wọ́n ti ṣe òfin yẹn wọ́n padà mọ̀ pé mistake làwọn ṣe wọ́n padà mọ̀ pé bọ́ kò délé kò dàbí áfíríkà kí àwọn sáré change pé ká lọ ahmed nkankan wọ́n ti ṣe mistake because àwọn òyìnbó fúnra wọn gan gbà míì wọn ò ní ṣe anything òyìnbó kàn lè jí ẹ pé ó ti sóhun tó o bá dẹ̀ kúrò lé ọkọ̀ máa pọ̀ ọlọ́pàá ni. kò yé mi sá kò yé mi sá kò tí ì yé wa sá. òyìnbó ẹnu jọ ṣùgbọ́n ṣé òyìnbó àbẹ̀yàn dúdú àbẹ̀yàn dúdú náà lè sọ bẹ́ẹ̀. èmi kàn ṣẹ́rí tẹ bá mú èèyàn dúdú wá tẹ bá mú obìnrin wá tó bá ti ń lọ skul tó bá ti ń lọ skul lọ́ ti máa sọ fún skul pé ìwà àtọkọ ẹjọ́ ní ráìtì pé obìnrin ló lè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ọlọ́pàá nǹkan nǹkan hmm. ọ̀rẹ́ mi kan gbéyàwó ẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀ ti kúrò lẹ́sìn for the past three years kí ló dẹ̀ fàjà ni wípé ìgbà tíyàwó ẹ̀ kọ́kọ́ dé tóun bá ti lọ bí iṣẹ́ ẹ̀mọ̀ àti ọkùnrin áfíríkà bábíṣó jẹ́lẹ̀ èzè lọ́màtì bábíṣó jẹ́lẹ̀ bọ́ ṣe ìyàwó ẹ̀ máa sọ pé à ó ti rẹ̀ wí ó ti ṣe ìfọkàn ẹni tó dẹ̀ láti ibi iṣẹ́ kẹ̀ṣẹ́ mọ̀ pé orí ẹ̀ máa gbóná ẹni ní tú mr nasadi inú ilé ó kàn máa pọ̀ ọlọ́pàá rí. tó táwọn ọlọ́pàá ìgbà tó lẹ́wà lọ kóòtù wọn ni kò fi lélẹ̀ a lot of things bẹ́ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ ọkùnrin gbà míì náà kì í ṣe pé obìnrin kì í ṣe gbogbo ẹ̀ náà lóbìnrin ọkùnrin gbà míì náà tó bá pé ìyàwó ẹ̀ ló gbé wá àwọn àṣebáṣe kan náà wà tó jẹ́ pé tó bá ti ń lọ tó ti ń lọ klọ́ọ̀bù àbó lọ nǹkan kan tíyàwó bá fi lè mọ̀ wá lánàá nípa ẹ lè dá ìyàwó yín dúró kó má lọ klọ́ọ̀bù. ah ẹ lè dá dúró kí lè dá dúró fún nǹkan tó bá lọ fún un fẹ́ ṣe ni ọgbọ́n tí wọ́n ní wọ́n ní kémi ó fi lélẹ̀ ṣé kí n wá wọgbó lọ ni. Ah. ninety nine percent ninety nine percent ah. tẹ bá gbowó oṣù gan eh, kí ìyàwó yín máa sọ pé gbogbo owó oṣù gbogbo oṣù yẹn lọ kó wá eh. ẹ bá ní láti kó lẹ̀ bí kò máa wọ́n nílé. ẹ ṣàṣẹ tó bá fòògùn sẹ́nu àbí tó bá sọ normally. kókó close ni. Hmm, hmm, hmm. ṣé tó bá fòògùn sẹ́nu sọ. ẹ̀sà aṣẹ ìlú gan ogun ni àṣà àwọn ọlọ́pàá ogun lọ́tọ̀ ni. àfi tó bá gbé ìbọn sí mi ní ọrùn pé kí n gbowó oṣù mi lẹ́sà. ntẹ́ẹ̀sì lè kólẹ̀ ni pé ntẹ́ẹ̀sì lè kólẹ̀ ni pé kẹjọ lọ kóòtù kẹjáwé fúnra yín bọ́ tẹ́ bá tó wá jáwé fúnra yín náà tẹ́ bá bímọ àbí ẹ bímọ gan ẹ máa tún máa sọ fún obìnrin yẹn. tí bá wá sá kúrò mbẹ tí mo sá wá nàìjíríà ń kọ́ sà tí mo padà sóko wa tí mo padà sóko wa. ẹ̀wọ̀n lè wá wọ̀ yìí but àwọn òyìnbó ní àṣà àṣà ní dúdú wa wọ́n kọ́ lọ́wọ́ òyìnbó ni ó dẹ̀ ga lérú gan ninety nine percent obìnrin dúdú wọ́n dágbé nílò òyìnbó ó dàbọ̀ sà. ẹ ṣeun báyìí ti fọ báyìí báyìí ká báyìí ti fọ gbogbo ẹ báyìí o ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ lẹ́ ti sùn lọ. ẹ kúrọ̀ lẹ́ sá o. ẹ kúrọ̀ lẹ́ tọkọ yín wà ń lo òyìnbó ni. àìrọ àtọwò níran orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá aṣojú. títí lóye ọláyínká lórúkọ mi. gbẹ̀bọ̀ sí mi lọ́rùn. ẹ mà. mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ life plus foundation oh, international ní ìpínlẹ̀ níbí. àwọn ọ̀gá ń kọ́. adúpẹ́ sà. ẹ jẹ́ ká mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ pàápàá jùlọ fún àǹfààní àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ kí ni iléeṣẹ́ life plus dúró fún. fún àǹfààní gbogbo àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ iléeṣẹ́ life plus jẹ́ iléeṣẹ́ tó ń ròyìn lágbára nípa iṣẹ́ kíkọ́ nípa iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọwọ́ àwọn tí à ń kọ́ nípa òní bí a ṣe ń sin ìgbín ẹja ọ̀yà ẹlẹ́dẹ̀ ẹran ehoro tàbí ẹran màálù àwọn nǹkan tá à ń kọ́ ẹ̀wọ̀n nípa iṣẹ́ ọ̀gbìn nìyẹn àti iṣẹ́ àgbẹ̀ àtúnṣe iṣẹ́ ọwọ́ bíi bí a ṣe ń ṣe bí a ṣe ń ṣe kéèkì kitchen and baking digital marketing perfume making make up and gèlè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣẹ̀ṣẹ̀ mú yẹn mọ́ ni O ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọ̀gbìn yẹn lẹ mú ní ọ̀bà dà ok iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àbáláyé ni iṣẹ́ àbáláyé ni tá a bá ti rí yín báyìí a jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tún fẹ́ wáyé nìyẹn àti pé bóyá ẹni kan tẹ́ tún ti yàn láàyò irú ọ̀sẹ̀ tó kọjá náà ìsìn wọn ní sátidé yẹn ẹ̀ ń lọ oko bóyá oko ehoro àbí nǹkan kí lẹ tún mú wá fún wa lọ́sẹ̀ yìí. ohun mẹ́ta la fẹ́ ṣe lọ́sẹ̀ yìí a fẹ́ kọ́ àwọn ọ̀dọ́ wa ní bí wọ́n ṣe ń ṣe digital marketing okay. bá a ṣe ń kọ́ àwọn èèyàn nípa bí wọ́n ṣe lè lo ẹ̀rọ ayélujára láti lè ṣiṣẹ́ òwò tí ó wà legal ìyẹn àkọ́kọ́ a fẹ́ kọ́ àwọn èèyàn nípa bí a ṣe ń sin ẹja ní ọ̀nà ìgbàlódé àti bí a ṣe ń sin ẹran now ìdánilẹ́kọ̀ọ́ yà á wáyé ní gbogbo ọ́fíìsì wa tó wà ní Ìbàdàn ní ọ̀la òde yìí ní ọ́fíìsì wa tó wà ní Ìbàṣọ̀run Ìbùkún Olú house nídojúkọ bcs ní Ìbàṣọ̀run àti ọ́fíìsì wa kejì tó wà ní Olúsànyà níbí Olúsànyà junction opposite switch hotel beside Gasland nìbàdàn àtúní sẹ́ńtà kan tá a tún máa ṣe lọ́la ní ọ̀la Wednesday yìí ní àpáta ibẹ̀ ní St Michael African Church opposite wema bank láago mọ́kànlá àárọ̀ ọ̀la gbogbo àwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àtàwọn tó ti gbọ́ wa tẹ́lẹ̀ tí wọ́n ti mú ìpinnu wọn kí wọ́n pàdé wa níbẹ̀ pẹ̀lú one thousand naira owó fọ́ọ̀mù wa tí a fi máa mọ kí ni à ṣe ìlú máa kọ́kọ́ fún wọn láàyè àti kópa ń bẹ̀. bẹ́ẹ̀ni a tún wá ní àǹfààní láti rán àwọn èèyàn wa létí wípé december four yìí láṣẹ ayẹyẹ àjọ̀dún ọdún kejì wa second anniversary ní ìlú ìbàdàn níbí ìbàdàn àgbàlejò gbogbo wa àwọn mẹ́mbà wa àtàwọn tó tún fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa ṣe àjọ̀dún yìí ní eh, eh, kakanfò hin láti fẹ́ ṣe eh, àjọ̀dún yìí mm. so a ní fọ́ọ̀mù a ní t-shirt àti ticket tàfi káwọn members wa wá rà ó wà ní ọ́fíìsì wa káàkiri gbogbo àwọn ọ́fíìsì wa lè rí ní àpáta lọ́la àti àwọn tó bá fẹ́ wá sí Baṣọ̀run àti àwọn tó bá fẹ́ wá sí Swimming Road wọ́n á rí àwọn. aago mélòó làwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí á bẹ̀rẹ̀. aago mọ́kànlá àárọ̀ nìsà àti aago méjì ọ̀sán ìṣí méjìlá máa ń ní fáwọn ìdánilẹ́kọ̀ọ́ wa. ok eh, táwọn èèyàn á bá fẹ́ béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí pàápàá jùlọ nípa Eh, àjọ̀dún yín tí ẹni ó kò fún tọlọ́dún kejì àti pé àtijúwe àdírẹ́sì ibi tẹ́ ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọ̀la kí ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pèsè. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta yìí ni màá fi síta fún àwọn tó bá fẹ́ wá sí olùsọ̀yà ní ọ̀la zero seven zero three four four six six three three seven lẹ́ẹ̀kan sí zero seven zero three four four six six three three seven fún àwọn tó bá fẹ́ wá sí Baṣọ̀run zero eight zero nine nine nine one nine five three eight lẹ́ẹ̀kan sí zero eight zero nine nine nine one nine five three eight àwọn tó fẹ́ wá sí àpáta àti gbogbo àwọn tó wà ní omi àdìo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ zero eight zero three five six two two one six six zero eight zero three five six two two one six six. iṣẹ́ ilé júwe àwọn ọ́fíìsì yín méjèèjì yẹn dáadáa fún àwọn èèyàn. olùsọ̀yà junction ìyẹn wà ní ring road wa níbí báyìí ní ilé gàgàrà tó wà ní olùsọ̀yà tí a kùn ní blue tó dojúkọ switch hotel lẹ́gbẹ̀ẹ́ gas line ibẹ̀ láti fẹ́ ṣe ní ọ̀la àti ìbùkún olú house tó wà ní Bàṣọ̀run ládojúkọ ládojúkọ bcos. okay ẹ ṣeun àdúpẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Before I realize I did order second round, third round, fourth round, I never still stop. Àràgbá yamuyamu àjọ̀dún oúnjẹ àkọ́kọ́ irú rẹ̀ lápá gúúsù wọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà. Ìbàdàn Food Fiesta Season One níbi tó ruru oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun ti yamura láti máa fìgbádùn ṣayọ̀ kọ́nu láṣẹ mi nìjọ̀jọ̀. Nínú ayẹyẹ Ìbàdàn Food Fiesta yìí kan náà, ẹ̀bùn ọ̀fẹ́ ń bẹ, támọ̀ jó wà, támọ̀ náà dájú ògbẹ́yìn. Ìdíje ta ni ó kọ́kọ́ jẹ àkàṣùràbà tí oúnjẹ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn fìgbádùnṣayọ̀ tó lé lẹ́gbẹ̀rún lọ́nà ogún over twenty thousand fun lover àwọn olóúnjẹ ọlọ́wọ́ síbí oníkòkò ọbẹ̀ tó lé nígba over two hundred food vendors gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó jinú Ìbàdàn food fiesta season one gbàgede àjọ̀dún oúnjẹ yìí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ stadium Liberty Road Òkè Àdó ńbàdàn ní sátidé ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún tá a wà yìí látago mọ́kànlá lè tó ti o fún onígbọ̀wọ́ àjọṣepọ̀ àti àlàyé ẹ pè zero eight one five three eight seven four one eight six tàbí zero eight zero six five five four five four four three ọ̀fẹ́ lówó wọlé o Ìbàdàn ṣe ti gbọ́ àjọyọ̀ oúnjẹ àjẹyìrà ó máa sọkútù wọ̀wọ̀. ṣé o ṣe ti agogo jẹ bó ti dáhùn order my first round màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́ o. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré kọ́lá ló ṣe nípàdé aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi. tèmi náà lọ forúkọ sílẹ̀ ń gbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Frisco Foods Limited, feeding Africans with healthy foods. You know? àwọn níyàwó wa eh, èèyàn máa ní sùúrù fún wọn ni èrò bó ṣe ní kó shut up yẹn wọn náà shut up ni eh, èèyàn gbọ́dọ̀ bínú <laughs> bá lo bínú a ó lè pọlọ́pàá sí ẹ àwọn ìyàwó wa àwọn ìyàwó wa èèyàn máa ní sùúrù pẹ̀lú wọn. they could be funny. Eh, they could be funny. they could be funny. <laughs> imagine ẹ wo bẹ́ẹ̀ rò ṣe pọ̀ nù mọ́ yìí tó bá ní kí n shut up. ìyá tó dé ní kí n shut up. mo máa ní láti shut up. You know? I shut up náà ni. you know <laughs> you see. Eh, èèyàn láti shut up ni because ó lè pọlọ́pàá eh, bẹ́ẹ̀ ni mi bá shut up pọlọ́pàá pé mo ní kí o shut up mi ò lè shut up eh. right wo lo ní tó fi shut up. wọ́n ní bọ́gbé ara wọn lọ court obìnrin ní òun ẹni kò sí ní tó fẹ́ fi rojọ́. ẹjọ́ wo ló fẹ́ rò ah, ah. obìnrin ibùdó nàìjíríà gan tí ìbá ṣe pé yẹn ń fi yẹn ń fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ń gbà mí gan tóbi ní bá bẹ̀rẹ̀ sí ń rojọ́ báyìí tó bá bú ẹkún. alóbìnrin mi láti nàìjíríà wọn á ti mọ̀ ìpè tẹ́lẹ̀ ìbá ṣe ṣèṣì kọjá sọ̀hún. Ah òun gan ti máa sọ fáwọn ọ̀rẹ́ pé tí bàbá ìbá fi lè kọ́lọ̀ ṣàbà mi ṣe mo mo ṣe ń ṣe bí ọ̀dẹ̀ fún mi. mi ò ní ẹ má mú ìyàwó yín travel o torísìn ni ẹ máa sọ fún ìyàwó yín pé ti gbéṣẹ́ rẹ̀ wọlé tíṣẹ́ rẹ̀ mẹ́ lórí dání tébù yín náà. ẹ gbéṣẹ́ ìyá oníyàwó wọlé o kì í ṣe gbogbo. má fojú burúkú wò mí o sarah sena <laughs> wò mí báyìí pé bóyá ọkọ rẹ ti gbéṣẹ́ bóyá ọkọ rẹ ti gbéṣẹ́ rẹ wọlé already. wọ́n tẹ̀ tí a gbéṣẹ́ wọlé. Ọlọ́run jẹ́ wo bọ́ sí o. you know wo lè ní kó shut up ná. o lè ní kó kọ́ ẹ shut up ọkọ ní kó sit down ní. àní kó sit down adẹ̀ sit down síbẹ̀ ọ̀hẹ́ ẹ̀sùn wàá pọ̀ ọlọ́pàá fún. àní kó jókòó síbẹ̀. láyìíká you know mo ti gbé kọ̀ọ̀kan you know. àní àní a lọ sí Amẹ́ríkà ṣẹ́gun ọ̀rọ̀ burúkú ló fẹ́ sọ yìí o. ẹnìyẹn ní Los Angeles ni ọ̀rọ̀ burúkú ni o ìyàwó máa yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn yìí lọ ìyàwó máa yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ mi <laughs> so wọ́n ti lọ wọ́n àrèjì orí stage pé mo ti fẹ́ bọ́lẹ̀ hmm. máa yẹn wá ní ah, calm down now why will you command me to calm down like that you don't talk to me like that. ìyá <laughs> ọkọ rẹ. ìyàwó ẹ hmm, ló sọ bẹ́ẹ̀. ọkọ lè rẹ ló sọ bẹ́ẹ̀. ọkọ ẹ ní kó calm down. bó o dára tiẹ̀ ṣe ṣe. kó kó lọ sínú hall àìrùmbà mi ni. <laughs> Ah ara rẹ ṣe gírì. ara mi kọ́kọ́ ṣe gírì ṣé kí n sọ sọ tuntun fún ọ o lè béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn. àwọn èèyàn wa àwọn èèyàn wa ó sọ̀gbà tí ṣe ni. sọ̀gbà tí sí sọ̀gbà tí sí bóyá ọkọ ẹ lẹ́ẹ̀kẹ́. ó ní you slap me ó ní yes and I will slap you again. ó hmm, etí ọkọ yẹn lọ gbá lórí pé ó ní kó bọ́ọ̀lẹ̀ kó wá máa lọ sínú hall. Hmm, láyé kájá kó yé mi hmm, ọ̀rọ̀ tètè yé mi etí ọkọ yẹn ni ó gbá. etí tèmi lọ gbá ọkọ yẹn wá bèrè pé you slap me. mo ní if you if I, I will slap you again. jagbe kọ gbe gbe. hello. hello. ẹ kúrò lẹ́mọ̀ yes ma. ẹ kù sẹ́ẹ̀lì sá báwo ni sọ̀rọ̀ láti London. ó dáa tó jẹ́ pé ẹ̀yin lẹ sọ̀rọ̀. London lẹ ti ń pè wá that's right. bẹ́ẹ̀ ni sá. ó ti wá bẹ̀rẹ̀. a máa ń generalize jù. okay torí ẹnìkan náà ti sọ fún alábẹ́ aṣọ ń sìn pé àwọn obìnrin míì wà tá a bí nílé rere tó jẹ́ pé wọ́n sì ń hùwà bí ọmọ nàìjíríà bí ọmọ áfíríkà tòótọ́ nílẹ̀. wọ́n ní kódà á tó bí sixty percent kan tán contribute sínú ilé wọn àdẹ fi hàn. ilé tí olúkálùkù tí olúkálùkù bá ti wá òun ló máa determine ìwà tó máa hù. Hmm. just because parí èèyàn kan nínú gbogbo àwọn ọ̀rẹ́ ti tèmi èmi ò rẹ́ni tó ń hùwà tẹ́yìn sọ yẹn. Hmm tí n bá rí bóyá ẹyọ kan àbí méjì bóyá wọn ò bóyá wọn ò wú síta. bóyá wọn ò sọ síta. and i'm a socialite. Hmm. mo mọ àwọn èèyàn. so tábà tábà ti rí nǹkan kan ẹyọ kan báyìí a máa a máa dẹyìn mọ pé nǹkan tẹ́lifọ̀dì ń ṣe nìyẹn. jẹ́rẹ́ hmm. ń tó ń hùwà sí ẹ̀ ń sọ yẹn. Hmm. tó bá wà nàìjíríà a ṣe the same thing. a ṣe jù hmm. bẹ́ẹ̀ lọ. tí àyè bá gbà á. káyè bá gbà á. bọ̀ tìtorí pé tìtorí pé ìlú yìí àyè gbà á ló ṣe wu ìwà yẹn síta. Hmm. ẹni tó bá kọ́ nílé eré hmm. kò ní fọ́ ọkọ ẹ̀ létí kò ní rúdù sí ọkọ ẹ̀ ó máa respect ọkọ ẹ̀ Whether ọkọ ẹ̀ ò níṣẹ́ o àbí ó níṣẹ́ o nígbà tí ọkọ níṣẹ́ lọ́wọ́ tí wò ó níṣẹ́ lọ́wọ́ ọkọ ló ń ṣe so why tó jẹ́ pé nígbà tí tí tébù bá turn. mo fọwọ́ ìwọ máa ní pé. excuse me ma ṣé ẹ mọ̀ pé obìnrin míì wà tó fẹ́ gbẹ̀san lára ọkọ ẹ̀ bóyá ó ń ká ọkọ ẹ̀ pọ́kọ ẹ̀ ń ṣèṣekúṣe tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé. ǹjẹ́ ẹ lè blame obìnrin fún <laughs> nǹkan bẹ́ẹ̀ because olúkálùkù gbogbo wa la ní ẹ̀jẹ̀ tó wọ̀ ní ara wa. tó bá jẹ́ pé nàìjà ló wà ó ti yé yín ipa yẹn ò ní ká bọ nígbà tó ti wà ní kò ní ráyè ìgbà tó ti wà nílùú tí ààyè ti gbà á. exactly tó a lè wá sọ pé gbogbo obìnrin gbogbo obìnrin tó wà pọ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ìṣe náírà a sọ pé gbogbo obìnrin ẹ má bínú mm. wọ́n ní majority that is a lie mm. a blatant lie wípé majority obìnrin ẹ àwọn tó wà ní London àwọn tó wà irọ́ bí ẹ̀yin ẹ̀yin wà ní London ẹ gbọ́ rí kò ṣe pé mi ò gbọ́ rí tí wọ́n tó ń sọ fún yín ni pé ṣẹ́rí ẹ máa gbọ́ ṣẹ́rí àwọn ṣẹ́rí àwọn ìròyìn ẹ máa gbọ́ ẹgbẹ́ agbọ́mọ̀ ṣẹ́rí àwọn ìròyìn tí wọ́n ń fún àwa tá a wà nílé ńlá wàá làwàá la oh. gbọ́ tẹ́tí ò bá gbọ́ yín kínní ìbàjẹ́ ẹ̀yin ò sọ sáìdì tí yín fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn tó ti ṣẹlẹ̀ sí ó dá ọkùnrin ọlọ́kùnrin tó lóun fẹ́ gbébọn fúnra òun torí n tó ṣẹlẹ̀ yìí tó sọ fún àwa tó sọ pé bí tọ̀rẹ́hùn náà ṣe ṣẹlẹ̀ nìyẹn ó dẹ̀ tún ṣe tọ̀rẹ́hùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tóbìnrin sọkùnrin ló fẹ́ẹ̀ pọ̀ jù. kò ń ṣòro ló pọ̀ jù tí ọkùnrin gan ló wọ̀ sí jù I ah. can confirm that to you. but obìnrin ló obìnrin tí lẹ́ni lẹ́ni lẹ́ni pastor ni. tọkùnrin bá ṣe yín. ó gbé ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́. tẹ ẹ máa gbọ́ mà tẹ ẹ bá ṣe ọkùnrin àbọ̀kùnrin ṣe yín tẹ ẹ bá pọ̀ ọlọ́pàá ni wọ́n á lé jáde ọ̀tọ́ bá ọkọ yín bá pọ̀ ọlọ́pàá ni wọ́n á lé jáde wọ́n á wọn lẹ̀ fún ní London ni àbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ wọ́n wọn fóbìnrin rí ṣé wọ́n wọn fóbìnrin rí ní London ṣé wọ́n wọlé fóbìnrin rí ní London ẹ̀dùn ṣé wọ́n wọlé fóbìnrin rí ní London pé kó má súnmọ́ di tọkọ ẹ̀ wá ṣùgbọ́n wọ́n wọlé fọkùnrin. ẹ ah, máa ah. gbọ́ tìtorí àwọn ọmọ ọkùnrin lè easily ó lè easily lọ sóòtẹ́ẹ̀l. mo ní ẹni tó jẹ́ pé òun ló ra ilé mo ní ẹni tó jẹ́ pé òun ló ra ilé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa gbọ́ mo ní ẹni tó jẹ́ pé òun ló ra ilé ó dẹ̀ mú yàwó ẹ̀ wá láti mm. Nàìjíríà mm. ìgbà tó mú yàwó ẹ̀ dé láti Nàìjíríà mm. ó bí wọn méjì fún torí wípé ẹni yẹn lọ sí play Hmm. kó tó dé ló ti kó ó ju aṣọ sí láti ojú window sísàlẹ̀ ni ó ju aṣọ sí wọ́n dẹ̀ wọ́n lẹ̀ wọ́n dẹ̀ wọ́n hundred meters fún pé kò gbọdọ̀ wọ ilé yẹn mọ́. nǹkan tẹ̀mí sọ pé ẹ̀hún ló dẹ̀ tó bá wà nàìjíríà a ṣe the same thing òun ṣe léere ló ti wá ló ṣe wúrú bàbá ẹ̀ yẹn. ó ń ṣẹlẹ̀ a generalize ah, a ló ń ṣẹlẹ̀ sọkùnrin ó dẹ̀ ń ṣẹlẹ̀ sóbìnrin bọ̀ tó pọ̀ jù lẹ́dọ̀ obìnrin ọ̀dọ́ tí yín ni ò ti ṣẹlẹ̀. that is not true. ọ̀dọ́ tí yín ni ò ti ṣẹlẹ̀. ẹ jẹ́ ká gbà pé. èyí tọkùnrin ṣe hmm. ẹ máa gbọ́ sà èyí tọkùnrin ṣe fóbìnrin nílùú yìí òun ló wọ̀sì jù èmi èmi mò ń confam fún yín nípa nǹkan tí ọkùnrin ṣe fún obìnrin tó wọ̀sì òun ló jù. I can confirm that to you. bíi kí ni hundred percent. bíi kí ni mà. ok ok irú ẹni tẹ́ sọ pé wọ́n gbé obìnrin wá sí ilé ìjọ ilé pásítọ̀ tó lé ìyàwó ẹ̀ jáde tó dé end up láti fẹ́ woman yẹn kọ́ irú yẹn pọ̀ rẹpẹtẹ kó ń ṣẹyọ kan irú obìnrin tó máa jókòó sílé òun ló máa forí ṣe fọrùn ṣe fi gbogbo ẹ̀ ṣe ọkùnrin á lọ síta á lọ máa gbẹ á lọ máa bímọ kiri á lọ máa hàǹgì ṣẹ́ẹ̀tì kiri nínú kinní obìnrin náà ní ẹ̀jẹ̀ lára náà. ẹ ṣeun. ayé tótó ayé tótó. ẹ kúrọ̀lẹ́ ẹ kú dédé àsìkò yìí lóde tẹ̀yin náà ń mi orí ẹ ń mi orí obìnrin lẹ́yìn náà ẹ lè ṣerú ẹ ẹ lè ṣerú ẹ ok orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀yìn ṣojú. ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó láǹfààní láti máa gbọ́ mi orúkọ tèmi ni ọlásùpọ̀ aisha ọmọbọlanlé tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ vgc estate tá a mọ̀ sí victory garden city estate iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talẹ̀ tó ń bá àwọn èèyàn ra ilé tó tún bá àwọn èèyàn náà kọ́ ilé oníléeṣẹ́ vgc estate jẹ́ iléeṣẹ́ wa àwa ń ṣe launching promo lọ́wọ́lọ́wọ́ báyìí lórí àwọn ilẹ̀ wa ilẹ̀ wa mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní ìlú Ìbàdàn ó náà ń ṣe launching promo lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé promo náà ó máa wá kásẹ̀ ńlẹ̀ ní ọjọ́ Friday tá a wà nínú rẹ̀ yìí gangan ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tá a mọ̀ sí six pm ní ọjọ́ friday oní promo náà oní máa kásẹ̀ ńlẹ̀ pátápátá lórí ilẹ̀ wa tó wà ní challenge tá a pè ní vgc towers tó jẹ́ pé ilẹ̀ yẹn gangan lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó ti rà á wọ́n ti máa dùn bíbẹ̀ wọ́n ti mọ̀ pé ilẹ̀ eléyìí gangan ilẹ̀ tó jẹ́ pé confam ni eléyìí kì í ṣe pé àwọn wọn ni wọ́n pe kankan tó yẹ pé àwa ń ní fifteen million naira per plot ọ̀nà plot tó wá wà lórí títí challenge yẹn gangan tó yẹ pé ẹ tún lè gbà yànnà fẹ́lẹ́lẹ̀ ẹ lè gbà wọlé síbi bẹ̀ eléyẹ gangan lọ́wọ́lọ́wọ́ báyìí twenty four plot ni tó jẹ́ pé kò dẹ̀ pọ̀ rárá àwọn èèyàn dẹ̀ ti ń rà bí wọ́n ṣe ń rà ní acres òun náà náà dẹ̀ tún rà ní plot ní títí challenge yẹn ó wá kéré tán tẹ́ bá fẹ́ ṣe deposit ẹ lè máa mú two million naira bọ̀ láti jẹ́ pé iná ẹ ti jàǹfààní launching promo titi challenge tàbí one million naira kẹ́ máa kó bọ̀ wá sí iléeṣẹ́ wa ó tún wá wà ní ayégún ọ̀lẹ́yọ̀ lọ́nà akálàwé ẹ lè gbẹ́ lẹ́bù náà débi bẹ́ẹ̀ eléyẹ gangan lọ́wọ́lọ́wọ́ báyìí à ń tà ní six hundred and fifty thousand naira tó jẹ́ yí pé ẹni tó bá san tán lẹ́ẹ̀kan náà yóò mọ̀ ní five hundred thousand naira tó bá yẹ pé wọ́n fẹ́ san díẹ̀ díẹ̀ díẹ̀ ó mọ̀ ní six hundred and fifty thousand naira tó jẹ́ pé lórí ilẹ̀ náà wọ́n ti búdòzì rẹ̀ àwọn tán ti lọ síbi bẹ̀ wọ́n ti rí wípé ẹ kú iṣẹ́ wọ́n ti yìn wá dáadáa tó jẹ́ pé àwọn èèyàn wọn ò tún wá ra plot o wọ́n wá ń ra éka éka o ni wọ́n ń rà lórí ilẹ̀ títí ayégúnyẹ tó wà ní ọ̀lẹ́yọ̀ tó jẹ́ pé àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ah àníṣe mo mọ̀ fẹ́ ra ilẹ̀ yìí ẹ mọ̀ bọ̀ wá sí iléeṣẹ́ wa tó yẹ pé á gbé yín lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ̀yẹ pẹ́ dẹ̀ mọ fojú rìn kan tẹ́ ẹ bá fi owó yín jẹ ó tún wá wà ní after ìlàjì hotel òní ó wà àwa ń tẹ̀lé yẹn ní one hundred thousand naira tẹ́ bá fẹ́ san owó tán lẹ́ẹ̀kan náà ẹ mọ̀ rà ní one hundred thousand tẹ́ bá fẹ́ san díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ rà ní one hundred and twenty thousand naira tó jẹ́ pé lórí eléyẹn náà àwọn èèyàn ra plọ́ọ̀tì o wọ́n wá ń ra éka éka òní wọ́n tún rà lórí títí ayé títí ìlàjì yẹn náà tó jẹ́ pé wọ́n sanwó rẹ̀ lé àfikún torí pé àwọn míì wọ́n sọ pé ẹ ẹ sọ fún wa o pé ká mọ owó fọ́ọ̀mù bọ owó fọ́ọ̀mù iléeṣẹ́ wa five thousand naira ó ní kẹ́ ẹ máa kó bọ̀ wá sí iléeṣẹ́ wa láti wá bá wa da òwò pọ̀ fún owó fọ́ọ̀mù yín àtúwọ́ àti wá dé Abẹ́òkúta tó yẹ pé ilẹ̀ Abẹ́òkúta ó wà ní Alábàtà ní Abẹ́òkúta òun gangan ló wà à ń tà ní seventy five thousand naira per plot tó jẹ́ pé ẹ tún lè ra éka tẹ́ ẹ bá ra éka discount ó tún máa wà bẹ́ẹ̀ fún ẹ tó bá ra éka lórí títí ilẹ̀ ilẹ̀ tá a ní sí títí ìlú ìbàdàn ni o àbí títí abẹ́òkúta tó yẹ pé ọ̀nà funab yunifásitì ibi bẹ̀ gangan nílẹ̀ náà wà tí n tó wà ní abẹ́òkúta ní alábàtà tẹ́pẹ́ wá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wá sí àti ibi tí iléeṣẹ́ wa wà a wà ní ọlọ́nà filling station ní ọ̀nà amúlòkó road ibẹ̀ gangan ní iléeṣẹ́ wa wà ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero one eight five five zero six nine nine zero nine zero one eight five five zero six nine nine lẹ́ẹ̀kan sí zero nine zero one eight five five zero six nine nine tàbí zero nine zero three one three seven eight seven five zero zero nine zero three one three seven eight seven five zero àwọn lẹ́wọ́ wá wà fún commercial ó wà fún residential ó wà fún buying and selling ó wà fún nǹkan ọ̀gbìn nǹkan tó bá fẹ́ filẹ̀ náà ṣe ẹ kàn sí wa nílé iṣẹ́ VGC Estate àmọ́ retí yín o ìbàdàn ẹ gbáradì pẹ̀lú bí àjọ tó mójútó eré ayò nípínlẹ̀ ọ̀yọ́ ṣe ṣe àgbékalẹ̀ ìpàdé ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn pẹ̀lú àkórí redefining responsible gaming ayẹyẹ ọlọ́jọ́ méjì ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ojú pópó lọ́jọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one nínú ọgbà ọ̀yọ́ state gaming board state headquarters lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì frc nìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ ìpàdé ọjọ́ kejì ni yóò wáyé lọ́jọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún twenty twenty house of chiefs ọ̀yọ́ state secretariat agodi ìbàdàn láago mẹ́w mẹ́wàá òwúrọ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kan náà láǹfàdàgbà ìtòrọ̀ síbi ètò àpèjẹ àti gbígbà àmì ẹ̀yẹ ní lẹ́tọ̀tọ̀ event center awolowo avenue bodijà ìbàdàn. ọlájídé bọ́ládúró ti ṣe alákòóso àgbà fún àjọ ọ̀yọ́ state gaming board lólùgbàlejò. lára àwọn tọ́rọ̀ kàn lọ́jọ́ náà ni ọláfadékẹ́ akẹ́jù sheriff ọláníyàn akin alábí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti láti gba àyè sílẹ̀ ẹ pè zero eight one three nine one zero five four seven four iléeṣẹ́ betking nairabet betwinner melbet gold golden chance lotto bet naija 22 bet premier lotto àti merry bet ló ṣe agbátẹrù ẹ̀ ìjọba fún gbogbo iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlòlé tó ń lò náà tó jójú lówó lẹ́dínwó jùlọ. top sources tún ti dé bó ṣe máa ń dé ní gbogbo ìgbà. iléeṣẹ́ wa tó ń bẹ ní woro roundabout àti ní challenge tó fi mọ́mọ́kọ́lọ́ mì tìtì. fákànṣe ti black friday níbi tẹ́ ti rajà tó jójú lówó lówó pọ́kú pọ́kú. tẹ́sí tó máa jàǹfààní èrè ìfàlẹ́sẹ̀kẹsẹ̀ láìsí lọ kábọ̀. àwọn nepa boys máa wà ní standby láti dẹ́ni pa wá bá wa ṣeré ya fọ́tò papọ̀. ọgbà bẹ́ẹ̀ tó bá kọ́kọ́ wọlé ra android phone ló tún máa gba power bank ọ̀fẹ́. ìwọ́sà àti gbórí wọlé kanlẹ̀ kó rè yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́. àtàwọn èlé olè tí ń lo náà tó lé ńlẹ̀ lẹ́dínwó jùlọ. má gbàgbé ní friday yìí làwọn nepa boys yóò mọ wà nílé iṣẹ́ top success tó ń bẹ ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ eco bank lójú ọ̀nà ring road challenge ìbàdàn tó fi mọ́ ilé iṣẹ́ top success tó ń bẹ ní car care building asunlẹ̀ fún elizabeth road mọ́kọ́lá ìbàdàn black friday pẹ̀lú nepa boy bẹ́ẹ̀ ṣe rojúlówó ọjà lọ́pọ̀ kú ọ̀yọ̀kù lẹ́tùm máa jẹ gbádùn tó tán náà. o Academy Suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o Academy Suite yàrá tó tutù mímímí. sinimu tó gbala fẹ́. ẹ̀wò tẹ́ reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. taba ń ṣayẹyẹ taba ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. taba ń bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tá bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn lè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé ìgbàlódé. Òkè Àdó nílùú Ìbàdàn o. Ilé ìtura ìgbàlódé. Academy Suite. Ilé ìtura ìgbàlódé. thank you ọjọ́ ti lọ ẹ ká fàsìkò yìí bẹ àwọn ìyá wa nílùú òyìnbó o. torí ńgbà tó bá padà lọ àwọn oríṣiríṣi mẹ́sẹ̀gì ni a ti ń gbà báyìí ẹ má bínú ẹ bá ní òrí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bí àbá gbọ́ àlè sọ àwọn tán mú ọ̀rọ̀ wá bá wa ló jẹ́ ká wá sọ̀rọ̀ bí àbá gbọ́kọ́ bí àbá rí. bá àbá rí bẹ́ẹ̀ ni ẹ má bínú. torí gbà tí a bá ṣe rí méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ tábà ní majority òyìnbó yẹn yẹ kó nítumọ̀ díẹ̀ bóyá bá ní majority kò mú ìpò gbogbo àwọn tó bá ní percentage ó lóye percentage yìí. ó kú láwọn ibi táwa náà ń dé sí tó jẹ́ pé à ń rí ìwọ ọmọlúwàbí lára àwọn obìnrin lé wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a sì rí àwọn tó jẹ́ pé à ń pàdé nígboro tó jẹ́ pé tán bá kó tán bá rò báyẹn ní ẹ kí ló dé wá dé tẹ̀ ti dúró síbí. a sì ráwọn tí à ń pè pé à ń bọ̀ tí wọ́n sọ fún wa pé àbí ògbé bẹ́ẹ̀ mọ́. o kúrò ń bẹ́ẹ̀ in fact a fẹ́ ta bẹ́ẹ̀ gan afẹ́ tabẹ̀ yẹn afẹ́ tabẹ̀ yẹn sin so ẹ má wọlé àti dé sọ́dọ̀ wa a máa explain fún yín tẹ́ bá wọlé. ìjọ tó bá pè mí màá máa sọ̀rọ̀ fún ẹ létà hmm. so àmọ́ ẹ má bínú. ẹ̀yin ìyá wa ẹ má bínú o ẹ má bínú. olùmọdé ọmọ ní UK next year ní ìsinmi àìtẹ́ yọpa kẹrẹ́tolú ẹ̀ ní airport ọmọ mọ́tí fárígá o. ọ̀sẹ̀ ń àti fárígá wọn làwọn sẹ́ńpẹ́. Ah, ṣẹ́gun ṣẹ́gun.